ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín a kì í kéré títí ká má jẹ nìkan lọ mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi bá ṣe máa ń ṣe ní gbogbo ọjọ́ àbámẹ́ta ọdún ní mi mi kì í ṣàìmọ̀fó lóko olúwa fún mi ti tèmi igi owó lorúkọ bàbá tó bí mi lọ́mọ ẹ̀gínmògún ah, ni mí ọmọ wọn nípínlẹ̀ Ondo <laughs> èmi ni ah, ọmọ jajajaja máa jaja Ondo ṣe bẹ́ẹ̀ lẹ́yìn òní jaja mọ́ ọ̀jaja la ó máa pè yín bó dọ̀la kí n tó wá fi ijó àti ọ̀yàyà gbé àlejò mi wá sórí ètò lónìí ẹ jẹ́ kó délé agbára lọ́hùn. ìwọ ló jẹ́ kí n máa wò ó. <laughs> Ah, bó ṣe lọ. Eh, òun la rí gbọ́. Eh? pẹ̀lẹ́. Eh. <coughs> <coughs> kí ló ṣẹlẹ̀ ṣé torí tèmi náà ló ṣe múra báyìí lé mi ní àdúgbà o torí kò tiẹ̀ kọ́kọ́ yé bí mo ṣe ń wò ẹ́. fẹ́ débi kan. ooo ibi tó sọ fún mi kó lọ ní last week yẹn o tó tún rán mi létí ní alẹ́ àná nígbà tá a wà ní bedroom right okay. Mm, mm, no mi mi ti sọ fún tẹ́lẹ̀. so o mọ̀ pé o sọ fún mi o sọ fún mi kàn dédé múra sọ pé òun jáde pléènì tó jẹ́ weekend ń sìn mo wà ń lé ìwọ náà wà ń lé àsìkò tájọ nínì tó lè fi tọ́jú mi dáadáa àgbogbo àwọn oúnjẹ tí à ń jẹ lọ́fíìsì ẹ ló fẹ́ kí n máa jẹ ní gbogbo gbà ẹ sọ kí ni wọ́n á tà láti sọ fún mi ń sìn o sọ fún mi tẹ́lẹ̀ òkàn dédé múra òun lọ ṣé mi lè try irú ẹ̀ kò gbà níbo níbi tó lọ. ẹ bíbí mo kàn fẹ́ mo ń meeting kan. ẹ bọ swita tó máa níbi meeting tó ń lọ máa ṣàmọ meeting tó ń lọ láti inú ilé tí mo wà ẹ sì mo lè help ẹ ní meeting tó bá fẹ́ lọ ṣe so kí ni nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ ó dà mo ti gbà pé o sọ fún mi tẹ́lẹ̀ ò dẹ̀ kan bọ́tí bó ló ń lọ. do you mi ò ní pẹ́ ṣe ti gbọ́. ah ah. ah. hello there there. ah. wọ́n á da ẹ káàárọ̀ wa. Eh, ẹ eh, báwo ni. ẹ eh, yes ẹ ti ń jáde. sáré bá mi ah, madam mẹ́mẹ́ bínú mo gbọ́ dídé bí ọkùnrin ẹ ṣe ń pè rẹ̀ kọ́mí sọ́kọ where you going darling wait kí ni kan calling you mo á sọ̀kọ́ ìdá ẹnu mo kọ́ sọ̀kọ́ ṣe gẹ̀ẹ́tì ni kí ni pé ẹ là dá ọkọ inú kó ló sọ̀kọ́ yẹn jáde ẹ mọ̀ sọ̀kọ́ combination rẹ̀ come to go ẹ̀rẹ̀ ti ìfẹ́ onárun ẹ̀. ṣé ò ya wèrè ṣá. rárá ma. ṣé kò ṣe pé o lárùn ọpọlọ. rárá ma. àbò forí gbálẹ̀. rárá ma. ọjọ́ wo ni gbogbo àrífín bẹ̀rẹ̀ ọjọ́ wo ni gbogbo pálapàla ìbẹ̀rẹ̀ kó máa yọnu sí ọ̀rọ̀ èmi àti ọkọ mi nínú ilé ṣé ó kẹ ò ń kẹ́tí sí ọ̀rọ̀ tá à sọ látàárọ̀ àbí. Ah, madam ike tí kọrun sọ fún ọkọ lórí aya èmi náà ní aya kékeré mi ṣe kí n control nílé àti sọ fún mi ti pẹ́ dẹ́nu nílé mo lè ṣe kí mo lè contribute àdíà. you must be very stupid orí ẹ ti dàrú ó ní aya lé nítorí ẹ ló ṣe wá yọ ẹnu sí ọ̀rọ̀ ìyàwó àti ọ̀gá ẹ ó yàgbére ni ìgbà wo ni gbogbo rọ́bìṣì bẹ̀rẹ̀. i'm sorry indeed ok ìwọ ló máa sọ fún mi ìwọ ló máa sọ ó ló máa kọ́ mi bí mo ṣe máa ṣe nínú ilé mi àbí àbí mo ṣe fẹ́ ṣe pẹ̀lú ọkọ mi ìwọ ló máa sọ fún mi àbí. ẹ̀rẹ́ bínú máa ń dídì sọ̀rọ̀. ọjọ́ tó bá tún try rubbish yìí nínú ilé ọjọ́ yẹn níṣẹ́ máa parí nínú ilé ó dàbẹ̀ ẹni pé o ti ríṣẹ́ sílé epo àbí. rárá máa o. àbọ̀ ti fọ́n slọ́ọ̀tì lóṣòdì. get out. mc pè mí o. ẹran ọkọ. ṣé kí ẹ ti

ẹni tí yóò ní ohun tí a kò rí ọ̀run yé dákun gbà wá o lọ́wọ́ mo ti ń bọ̀ mo ti fẹ́ débẹ̀ ẹ mọ tráfíkì kékeré kan wọ́n bẹ lóde wọ́n rìn kiri wọ́n bẹ lóde wọ́n rìn kiri bàbá dákun ṣọ́ wa lọ́wọ́ wọn. ilé alálùbáríkà ni ti dé bíbá sàn. ok ẹ mo ṣe ń débi náà ni all right sir ok good afternoon ma. oh good afternoon ma. please are you Mrs. Shanuse? yes I am. you can come in. ok yeah, after okay thank you. Um, ma. Okay, thank you very much. Ẹ um, Honorable Nko. Yes, sir. Very soon. Ah, okay. Oh, good morning, sir. Um, good morning, sir. Um, Mrs. Uh, Iyanolu Asanusi. Yes, sir. so, ẹ̀yin ni mo ti ń bá sọ̀rọ̀ lórí fóònù látijọ́ ìláìríra wa. Bẹ́ẹ̀ni, sir. Oh, such a beautiful woman. Aww. Yes. <laughs> Thank you very much, sir. Ẹ ṣé, uh, It's my pleasure meeting you. Same here, sir. Ẹ ṣé sir. Um, kí ni nǹkan tí ẹ máa jẹ kí ni nǹkan tẹ́ mu ná. Yes, sir. Um, actually, I'm okay for now. Um, èmi fi pé ìgbà tó jẹ́ pé business la wá discuss níbí báyìí. Bóyá ká kọ́kọ́ ṣe yẹn náà, tá a bá ti wá ṣe tán, tá a yanjú tá a ti sílù gbogbo nǹkan àlèwà bẹ̀rẹ̀ jíjẹ mímu. ó ti yé mi ó ti yé mi um, ká kọ́kọ́ ṣe business first ná mm-hmm. lẹ́yìn ẹ̀ kí pleasure ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àbí that's nice owó <laughs> fi hàn pé ẹ̀rí mi mean business ni ah. irú ẹ̀yìn báyìí lèmi náà máa ń fẹ́ láti bá ṣe business <laughs> eh, but um, a ní little problem. Oh. Mm, problem ta ni ni wípé conference hall tí a ti fẹ́ hold meeting àwọn kan ṣì ń lo bẹ̀ presently wọn ọ̀dẹ̀ tí ṣe tán. Oh my God. Mm. Ah. But um, madam, mm. uh, I am suggesting we should have the meeting in the room if you don't mind. Ah, okay. Ẹ mi pé ká wọnú room lọ ká lọ hold meeting rẹ̀. Eh, oh oh oh oh oh mo ti mọ nǹkan tẹ̀ ń rò don't think otherwise kò kí ń ṣe mí àti nìkan la máa ṣe meeting manager mi máa wà pẹ̀lú wa ń bẹ̀ so ajá wa mẹ́ta mind you obìnrin dẹ̀ ló ń. Oh. èyí tó wà pọ̀. Ah, ẹ má bínú sir um, i'm just trying to be careful you know um, you know um, yeah, that's, fine. Fine. that's nice. okay no problem ẹ jẹ́ ká wọlé. Okay bàbá yẹ e, dákun ṣọ́ wa lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o. tí a kò rí. ọ̀run yẹ dákun gbà wá o lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o. bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi lọ madam eh, the very first day tí. Tea ti kọ́kọ́ dé ṣọ́ọ̀bù yín tẹ́ ẹ dẹ̀ mú mi wọ ọ́fíìsì then um, mo wọ spa room yín náà mo ti rí wípé àwọn nǹkan tó wà níbẹ̀ imported ni so ajé sọ̀kalẹ̀ síbẹ̀ dáadáa <laughs> lọ́jọ́ yẹn mo wá padà wá lẹ́lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì yẹn ni mo rí wípé ẹ bísí gan rẹpẹtẹ. Oh. tí ẹ̀ ń attend sí àwọn èèyàn nígbà tí mo wá sí massage fúnra mi um, but mi ò ráyè bá yín sọ̀rọ̀ eh, ni mo wá fi try tí mo gba nọ́mbà yín lọ́wọ́ ìkan lára àwọn staff yín oh. ibẹ̀ yẹn láti bẹ̀rẹ̀ communication yàrá ń tí ọ̀rọ̀ wa dẹ̀ ń <coughs> mi ò kàn mọ nǹkan náà tí ó ṣe wù mí láti jẹ́ kí èmi àti ń ṣe business papọ̀ Eh, spirit àwa méjèèjì ó connect nítorí wípé àwọn ọjà mi kan ń bọ̀ lórí omi báyìí báyìí báyìí báyìí wọ́n ti wà lórí omi àti Italy dẹ̀ làwọn ọjà yẹn ti ń bọ̀ eh, ó wá wù mí kẹ́ jẹ́ èèyàn tó máa ní luck láti lè tètè hijack bóyá bíi one or two containers eh, ìyẹn ni mo ṣe ń fi fóònù disturb yín tá a fix appointment yàrá ń dẹ̀ mo dẹ̀ ń gbà ládùúrà tí èmi fúnra lára mi mọ̀ wípé tí àwa méjèèjì bá jọ ṣe business papọ̀ dídùn báyìí lọ́sàn-án máa so ẹ máa gbádùn mi. àmín <laughs> àmín um, ẹ ṣé gan honourable You're welcome. Uh, mo really appreciate um, privilege tẹ fún mi láti lè bá yín dòwò pọ̀. Um, ṣe rí èmi bí mo ṣe wà yìí i'm a very simple person. ó hàn lójú yín. <laughs> mi kì í kọjá àyè ara mi oh, ṣe rí ìwọ̀nba tí ọlọ́run fún mi mo jẹ́ kó tẹ́ mi lọ́rùn hmm. mi dẹ̀ kí n nífẹ̀ẹ́ sí àti báwọn èèyàn ṣe business anyhow hmm. nítorí pé ayé tá a wà yìí ó ti lùjára hmm, àwọn èèyàn burúkú. Mm wọ́n ti ba èèyàn rere jẹ́ oníjìbìtì pọ̀ ń ta. so wọ́n ra ń lọ jẹ́jẹ́ mi wọ́n bá ọjà mi tí mo rà ń tà tí mo mọ̀ ọ̀nà ẹ̀ tó yé mi yéké mi kì í kọjá ẹ̀ rárá but um, láti ìgbà tèmi àti ti ń sọ̀rọ̀ ní orí fóònù mi mọ̀ mo kàn láìkí spirit yìí gan ni bóyá nítorí pé mo wọ whatsapp dp yín and. Um, I just like you so much because you look like my father. Wow. <laughs> Can you imagine? Um, I don't know. Ẹ jẹ́ Baba Show gan. So daddy here ni Baba Show. Bẹ́ẹ̀ni. Wow, great. <laughs> So ibẹ̀ ni mo fall in love pẹ̀lú yín. Then be she, máa ń bá mi sọ̀rọ̀ lórí phone and all that. I just I don't know. Mm. Mo like yín gidi gan. Ó dẹ̀ jẹ́ nǹkan tó. Yeah dùn mọ́ mi inú láti bá ń ṣe business papọ̀ but as it is now pẹ̀lú àwọn kọ̀ńténà yín tẹ ló ń bọ̀ nǹkan nǹkan gbà wo èmi ò máa rí lè ní owó tó pọ̀ lọ́wọ́ báyìí. don't go there don't go there ibi tí mò ń bọ̀ gangan nìyẹn because ìgbà tí ẹ̀ ń sọ̀rọ̀ pé àwọn èèyàn burúkú ti bèèyàn rí jẹ́ mo ti fẹ́ kọ́ mi my own is different nǹkan tí mo máa ṣe rèé ṣe rí mi mẹ́rin tí ó ń bọ̀ yẹn nǹkan tó wà nínú kọ̀ǹténà méjì ajafẹ́yìn láì tí ì san one kọ́bọ̀ but tẹ bá ti ta ọjà yẹn fún bíi. oh my sister ẹ̀rọ àmà ẹ̀rọ àmà. so like i said tẹ bá ti ta ọjà yẹn fún bíi oṣù mẹ́rin ẹ wá dá owó tiwa ẹ̀ ń dá padà but condition kan tó wà ń bẹ̀rẹ̀. sorry what do you care for ma. Um, I, yeah. okay excuse um, gain tó bá rí ń bẹ̀ uh, ìwà m seventy so thirty goes to my manager èyí ni pé àbí. <laughs> yes ẹ mọ̀ pé inú ẹ̀ náà ni àwa náà ti ṣe ta ti ń jẹ òun náà la máa fi sílẹ̀ ní Instagram tó ti yé nìyẹn so nǹkan tó ṣẹlẹ̀ ẹni kì í sáàfù ètí náà. ẹ ok um, ìwọ má fún mi ní uh, wine gbà yẹn ẹ jẹ́ kí àwa náà copy madam ẹ serve mi ní uh, juice as well. Ah, ẹ wọ honourable in yes. fact eh, èmi nínú mi dùn jù ní gbogbo àgbáyé lọ́wọ́ yìí because ah ọfà tẹ fún mi yìí ọfà ńlá gidi gan ni kò wọ́pọ̀ nínú àwọn èèyàn tó máa ń ṣe business tó lè fún yàn ní ọfà gidi báyìí ah ẹ kọjá fún mi lọ́fẹ̀ẹ́ pé kí n lọ ta tí má ta tán ni kí n dáwó padà ẹ tún wá ní interest orí ẹ kí n ṣe ní seventy thirty tèmi á jẹ́ seventy manager thirty <laughs> èmi lọ lọ́pẹ́ ah. <laughs> Ah, ẹ wo inú mi dùn gidi gan ẹ ṣe gidi gan thank you very much. mi kí n kàn ṣoore fún yín ni ah, bóyá torí pé mo jọ dáàdi like you said. ẹ wo ẹ ṣe gidi gan ni pé ṣé wàá yìí ẹ kì í ṣe honourable sí mi o áńgẹ́lì mi lè <laughs> jẹ́ thank you very much. mo dẹ̀ wá ṣèlérí pé gẹ́gẹ́ bá a ṣe sọ gbogbo kinní mi ò ní dà yín rárá tí n bá ti ń ta ọjà yẹn tán ẹsẹ̀kẹsẹ̀ báyìí ò ní máa dáwọ́ yín padà ṣẹ̀dẹ̀ rí eléyìí tó jẹ́ ti ẹ̀tọ́ mánéjà yẹn máa make sure pé ẹsẹ̀kẹsẹ̀ náà ni mo sẹ́ni tiwọn sí wọn mi ò ní ṣe rí mo tiẹ̀ mo like wọn láti ìgbà tí mo ti dé báyìí náà ti ń kẹ́mi lójú kẹ́mi ní ṣe gbogbo ẹ̀ èmi mo dẹ̀ mo mo mo wíṣì kí àjọṣepọ̀ wa yìí kó pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ẹ so deal tí a wá fún yín ó ti wá sealed. sealed. yes mm-hmm. I think we should make a toast to that. yeah better better. oh. <laughs> yeah. Uh, Oh, okay. For yeah, to a successful one. Yes, In fact, ṣẹ́rí spirit èèyàn máa ń ṣiṣẹ́ papọ̀ ni mm. tọ́lọ́n bá ti ní kí olóríire àtolóríire ríra wọn ẹ̀jẹ̀ máa rùn ní <laughs> ẹmu ẹmu ẹmu. now mm. mo lè wá jẹun. ó mo máa mo like oúnjẹ gan-an. <laughs> Um, okay like what do you care for? ilé alálùbáríkà ni ilé wa ilé olóyin ni. ọ̀dẹ̀dẹ̀ tó ti ń dùn kó má korò. ilé aládùn ni. ìfẹ́ tó ń bẹ láàrin wa kò ní parẹ́. ìgbéyàwó oore ọ̀fẹ́ ni o. bàbá yẹn mo rò pé yẹ kí ìyanu mọ̀ pé ọkàn mi ò ní balẹ̀ báyìí tó yọ lọ mo pé aago ẹ̀ kó lọ ibo ló lè wà báyìí láti àtàárọ̀ kíyàwó lé jáde lé six pm ni ó lọ fẹ́ lọ síbi. oh my Jesus. torí pé ìran tí wọ́n ń wò a ò mọ̀ màmá jẹ́ ká kó sí wọn lọ́wọ́ bàbá. àwọn tí wọ́n ṣe wọ́n ní kí wọ́n béèrè pé kí lè máa jẹ ní tí ń lọ ìrọ̀lẹ́ dẹ̀ ti fẹ́ lù. wọ́n bẹ lóde ìrọ̀lẹ́ ti fẹ́ lù. ṣọ́sán ò lù ṣáàárọ̀ ò lù ìgbà táàárọ̀ yẹn lù tó wá bá mi kí nìkan tí mo sọ fún ẹ dá lóhùn mo ní bọlọ̀gẹ́ ẹ wá mi yìí bá ẹ sọ́ọ̀sì mo ní bọlọ̀gẹ́ ẹ wá ìwà tí ẹ ọlọ́rọ̀ ní yẹn ìjọba sọ̀rọ̀ dáadáa ni ibo ló sọ fún ẹ pé òun lọ wo ibo ló sọ fún ẹ pé òun lọ náà. mo bí tán lọ ihò nígbà tẹ́sẹ̀ sọ̀rọ̀ lèmi gánmọ̀ kan ti jáde kúrò lémi ìmọ̀ ọ̀ dágbére fún mi. ní ìwọ Esther ìwọ what time àárọ̀ lọ́gá ẹ̀ ti jáde six pm la wà yín sìn kíyàwó lé jáde kó má ti wọlé dì sí ó dẹ̀ sọ fún mi pé kò bẹ́ẹ̀ sọ nǹkan kan tẹ́lẹ̀ àbí. ọ̀ sọ anything fún mi má bí tán lọ. ẹ kò sí wàhálà no problem ok kí wàá ní kí n ṣe fún yín. wọ́n ti gbà. kí lẹ máa jẹ báyìí sá. kí wàá ní kí n. máa bẹ jà o máa bẹ jà o máa bẹ jà o mi ò rí ìyàwó mi ò ní kí n máa jẹun kí ni mo fẹ́ jẹ. ìwọ gangan fúnra rẹ o lọ abúlé yín bẹ̀ yẹn o ò tètè dé ìta bẹ̀ yẹn ló bá mi ìwọ o ìwọ ni mo sọ o kábọ̀ nítorí ìyàwó mi. mo fẹ́ lọ gan-an no wá wo bí ìwọ àti ẹjọ́ sọ̀rọ̀ ní alẹ́ àná. ilé olóyin ni. ọ̀dẹ̀dẹ̀ tó ti ń dùn kó má korò. ilé aládùn ni. ìfẹ́ tó ń bẹ láàrin wa kò ní parẹ́. ìgbéyàwó oore ọ̀fẹ́ ni o. Yeah. débẹ̀ jọjọ tó rọ lọ́hùn jọjọ rọ lọ́hùn má bínú sí mi jọjọ rọ lọ́hùn mi mọ mi mọ pé máa pé tó èyí níbi tí mo lọ mi mọ mọ mo rò pé kí n sáré lọ ibi tí mo lọ yẹn pa kì í dé pa ni mi mọ pé máa bó ti mọ́ mi lọ́wọ́ báyìí jọjọ rọ lọ́hùn má bínú sí mi jọjọ jẹ́ ń wà báyìí. no no no àgbàdo kì í ṣe esther jókòó náà. mo wà ó kì í jẹ́ kí n wà báyìí. mo ní mo ṣe ń pe aago ẹ̀ tó fi pa. mi ì bá o ọ̀rẹ́ mi pa mi pa fóònù rárá. ṣé táìmù tó tàn wà lọ. ṣé tí wọn bá pa aago máa sọ táìmù téèyàn pa ṣé tí wọn bá tàn táìmù téèyàn tàn ṣó máa gbé jáde. ọlọ́run bá rí i. orí mi ti dàrú mò ń parọ́ pa fóònù. ìgbà fóònù fún mi. ẹ wo wà kí. Ah, jókòó nà ọ́n so gẹ́sítà ni jókòó. mo ti ń raise voice mi mi ìdẹ̀fẹ́ máa pariwo lé ẹ o mọ̀ jọ ibo ló ti ń bọ̀ wo time tó ti jáde látàárọ̀ wo time tó sọ pé ò ń bọ̀ fún mi look at the time five minutes to nine lálẹ́ ibo ló ti ń bọ̀ jọ. bíbí jọ tó lọ lọ wo máa bọ̀dà nípa ibi tí mo ti ń bọ̀ àbí ibi tí mo lọ nǹkan tí mo kàn nídìí ni pé kò jọ kò forgive mi. orí ẹ̀ dàrú orí ẹ̀ ò pé ni òun sọ fún mi tí mi rò pé mo jẹ́ ọkọ ẹ nínú ilé òun sọ fún mi pé kí n má bọ̀dà nípa ibi tó lọ so o ò lè sọ ibi tó lọ fún mi àbí àbí bẹ́ẹ̀ kọ́ wọ bí má má má jẹ́ kí n bínú sí ẹ o wọ bí mo mọ̀ kí bí mo ṣe sọ̀rọ̀ yìí ó máa yẹ lẹ́nu pé mo lè sọ̀rọ̀ báyìí mo lè ṣe jù báyìí lọ fún ẹ bí mi ṣe ń bí ẹ̀yẹ̀ ni kò dá mi lóhùn ibo ni o ti bọ̀ simple kí n gbàgbé bí sá ti bọ̀ kí n gbàgbé bí sá ti bọ̀ kí n sádàrí díẹ̀ ni ṣé fúnìgbà tó bá sọ mi tó ti bọ̀ fún mi ni màá mọ̀ bóyá mo fẹ́ forgive àbí mi ní forgive ok ibo ló lọ o tó o fi pẹ́ tó o fi délé tó o fi sáré lọ láàárọ̀ tí mi ń bí ẹlẹ́rìí pé mo lò ń lọ tó o dá mi lóhùn tó o fi lọ tó o dé lálẹ́ yìí ibo ló lọ sọ fún mi sìn. Really? Lóòótọ́. Okay. Wọ̀bí. Kì í ṣe gbogbo ẹni tó jẹ́ ìyanu ló ń rí ìyanu o tó yẹ by the time tí bá ṣetán pẹ̀lú ẹ o ò ní bẹ̀rẹ̀ pẹ̀lú èèyàn èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ẹ ibo lo ti ń bọ̀ ni mo sọ fún ẹ ibo lo bọ̀. Hello. <laughs> okay? Relax, relax. Ó ti yé, ó ti yé. Ṣé o ti sinmi díẹ̀? Bọ́lọ́run ilé mọ́mì ẹ̀ láti máa parí ẹ̀ o <gasps> bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ mọ́mì ẹ̀ ọ̀dọ̀ ìyá ẹ̀ ó ti parí tó kúrò nínú ilé tó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ lálẹ́ ibẹ̀ la máa ti parí ẹ̀ á tán dáadáa ṣe tán dáadáa fún mi ṣètò bọ̀ wà á ríran. ọmọ tó rọ lọ kọjá mo gbé. ẹnu mi kọ́ ayé yé ẹnu mi kọ́. mo dúpẹ́ pé mo rí àánú gbà lẹ́sìn à mo dúpẹ́ lẹ́sìn à. good morning ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ẹ káàárọ̀. ẹ káàárọ̀. yeah do i. Um, how may I help you? Uh, I'm here to deliver some documents for your boss. ọ oh, ọgá mi àbí. ẹ jọ ṣé um, delivery man wẹ́n àbí torí àbí uberman torí èyí mi méjèèjì anyway awo kì í deliver delivery anyhow. okay we deliver with car. Oh, o ti yé mi mo ń sọ fún legacy bench yẹn gbé wa lẹ́tà yẹn mú arọ́ ọ̀gá mi ẹ̀rẹ̀ má ṣe kókó níbẹ̀ sọ̀rọ̀ ọ̀gá mi ṣe kiri wọ́n sì nílé lẹ́tà yẹn ẹ̀ ah, no we don't do that ṣé gbogbo àwọn tó máa ń mú lẹ́tà wá fún yín wọ́n máa ń já lójú yín ni àbọ̀ máa ń fọ̀gá. Ah, o ti yé mi fi test wẹ̀ torí sọ fún lẹ́tà sọ fún kan já yẹn òun wọn fi ṣe kiri wọn fi pọ̀ délé gbé wa ọ̀ya um, òun okay um, ya ẹ máa sáyẹ̀nsì bí. Ah, àwọn ẹ mọ̀ṣẹ́ ẹni ṣẹ́ ẹ mọ̀ṣẹ́ ẹni ṣẹ́ ló tán ẹ stop now ṣe fẹ́ lùwẹ̀ ni torí sọfọ kọ gàmìgbà tinubu àti mọ̀sọ̀fọ̀ signation mi wá sí general manager ilé yèmí ìbá ṣe kiri ìmá sáyà. ó ti pọ̀ jù ibo lẹ ti mo ti gba ẹgbẹ́ security nìyí mo fẹ́ bèrè pé ibo lẹ ti kàwé ah. èèyàn kan lè ṣe security ẹni àwọn olóògbé ilé ẹgbẹ́ mi lọ school. no i'm a liner. I spoke and I spoke good English. If you don't know, sọ fọ òun ṣe jẹnẹ eh, gateman bẹ́ẹ̀ ẹ máa sọ fọ n máa sọ òyìnbó. You spoke but you don't have a good handwriting. Why? Where did you learn? O ti yẹ mi ṣáà ilé kọ̀wé. Ah, kí ló ṣe? I I work with a eh, private uh, office. It's time for you to go. Wọ́n lé wàá wọ́n lọ. Next time wọn kì í léèyàn ẹni àbẹ̀ yẹn. I'm a boss myself. Wọ́n lè máa lọ àná ajá ni. I, I, I, I pay people like you at my home. So ba, don't talk to elders like that. I'm about myself. Bá jọ mi lójú oní Nike ní kẹrin wọ́n ṣẹ̀ṣẹ̀. Lónìí ọ̀wọ́ àmùràn kọ́ ní kẹ̀sí. Èyí tí mo sọ fún ọ, èsì jẹ èsì jẹ jẹ. Màá dá dídí náà lu, àwọn sọ fún mi sáìn rẹ̀. Kí ọgọ́ tó yẹ òye rẹ̀, àwọn wo ló dìlìvà ẹ̀ lé kò lè sọ pàtó pé ibi báyìí ni wọ́n ti mú wá ń tẹ̀tẹ̀ ní yé ń tètè ní tètè ní débí kò lè sọ pé àwọn báyìí ló mú débí rárá tí ò bá jẹ́ kó lu ẹ̀kan ṣàbọ̀ ọ̀yàn. ẹnu mi kọ́ máa pa mí mi o. ha. ẹnu mi kọ́ máa pa mí o. ìyanu ìyanu. yẹ yẹ. bébí kí ló ṣẹlẹ̀ àwa à ń dáná lọ́wọ́ ẹ̀. ojú máa dùn mí ojú dùn mí mo tó ṣẹlẹ̀ tó rà pé mo ń lálàá ní jọjí mi kí ló ṣẹlẹ̀ mo understand mi. kí ló ṣẹlẹ̀. jọ kí lè bá ń wo ni jọ kí ni what is this place. gbà lọ́wọ́ mi nà ó lè ṣe mí wèrè gbà lọ́wọ́ mi nà ó <laughs> orin bá mi gbà kó bá mi wò jọ kí ni má gbà ìjà o má gbà ìjà o gbà gbà lọ́wọ́ mi kálí <laughs> mi ìyanu mú mo bí mo ṣe wọ yẹn ìyanu ọsọ ẹ ìyanu mú mú ni mo sọ ta ló wà nínú píṣọ yẹn kí ló ń wò àbúrò yẹn kárẹ ẹsílẹ nǹkan tó wà nínú píṣọ yẹn fún mi ìyanu ìyanu ẹni tó ń bọ̀ lẹ́yìn màá tó bàtà fún ẹni ẹnu ẹsílẹ nǹkan tó wà nínú píṣọ yẹn. God forbid. God forbid mo dá padà lẹ́tà rẹ̀ jẹ́nọ́ fún àwọn debat àwọn legwork lórí èmu lẹ́tà wa irú lẹ́tà olórí mi pẹ̀lú God forbid. lẹ́tà yẹn ti dá wàhálà lẹ́gbẹ̀ẹ́ tó bá rí wo wọ́n hanra wọn jẹ́ gidi ni o. àbí wọ́n kà dáadáa àbí wọ́n wà níbẹ̀ rẹ̀ wọ́n rí hydrate bóyá kí n là bọ́ wọ́n kà dáadáa. kúkú ọ̀nà tí wọ́n gbà one two kíni kíni máa gbá ẹ ní bàtà níbi tó bá hàn àbúrí ẹ wọ ìyẹnu tó bá yà ti tán wá sọ tó wà nù bíṣẹ fún mi ha ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ ìyanu ìyanu ìyanu ẹsà ẹsà ìyanu ìyanu ẹsà ẹ olórí burúkú eléyìí láì dà. Mm-hmm. bàbá yẹn dákun ṣọwọ́ lọ́wọ́ àwọn òkè à sọ̀rọ̀ nípa ńgbà yẹn à sọ̀rọ̀ nípa. kò sí wọn lọ́wọ́ bàbá àwọn tí wọ́n ń ṣọ́ ní táwọn mọ̀ àwọn èèyàn ṣì ti ń béèrè ọjà lè madam ìyanu olúwa ẹgbẹ̀rẹ́. ọlọ́rẹ́bọ̀. ṣé ẹ̀ ń wà òkè dáadáa. ilé alálùbáríkà ni ilé ẹjọ mo ẹjọ ẹ bẹ́ẹ̀ kẹyàn dá mi kí n máa lọ lé báyìí. kí ló ṣẹlẹ̀ á tí ìparí fàájì ṣèbí ẹ tún ti place another order. no nǹkan tó ṣẹlẹ̀ ni pé mò ń feel sleepy bákan bákan. ẹ ah, ah. dẹ̀ ní. ẹ wá rest díẹ̀ kẹtì ẹ̀ fìyẹn rẹ̀ sí díẹ̀. no no no no no ó mm. dẹ̀ lè ti ní time tó sọ fọ́pọ̀ ẹ̀ máa padà délé mm, bóyá kó tètè máa wá lọ àdẹ̀ lọ pa ohun pọ̀ lé àbí ìyẹn kọ́. mi ìdágbére fún ọkọ mi pé màá sùn ta. Ah, ah. oh, hello hello òsènì eh, eh, oh, òsènì samson o lè rọ́jà ọláhun ìwà tó nítìrì yẹn mi ò lè fún yín lọ́jà mi kankan mọ́ láéláé ọjà kankan in fact ká ní pé wọn ti book gbogbo ọjà mi down mi ò lè fún ẹ lọ́jà kò séènì mo ti gbá yẹn lọ́rọ̀ because òun àti wèrè ọ̀nà kúnlé ibi tí òye kan lọ náà lọ. madam since ẹ ti decide pé ẹ máa ẹ máa rest there mo fi pé bóyá kí n take bóyá kí n bóyá kẹ́ ẹ sùn dáadáa mà. àbí kí ló ń sùn ṣe pé kó wọ́n sùn dáadáa ṣé wàá wàá balance wọn. bẹ́ẹ̀ madam. fọ́nọ́rẹ́bù yìí o kò ní da fọ́nọ́rẹ́bù yìí o àṣé nǹkan tó fẹ́ ṣe fún mi nìkan ìgbà mi ẹ ṣètò dèbèsè ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀dọ̀ dèbèsè. yanu ayé mi o ó pọ̀ ó pọ̀ eléyìí pọ̀ ó lágbára ó gàgì pàápàá jọjọ kí ló ń wo gangan kí ni nǹkan tó ń wo tó fi wọnú yàrá tó fi rìn ẹ́ o tọkùnrin ó tiẹ̀ wúwo lẹ́nu mi láti sọ gan ó wúwo díẹ̀ fún mi láti sọ lẹ́nu ìyanu. àmì kò yé mi bó ṣe ṣẹlẹ̀ ó lọ ṣe bísínẹ́sì níbẹ̀ ni bí mo bí mo ṣe ṣẹlẹ̀ kó yé mi. tí ẹ gbéra dáradára sọ́hún jáde kó yé sọ̀sọ̀kúsọ lẹ́nu ah wa nítorí pé kí ló kí ló ṣe kí ni kí ni mi ìfariwo ìfẹ́ kò yìí ní mi lára bó torí mi ìyá ẹ̀ ni mo jókòó tiẹ̀ lóyìn ṣe ń rí báyìí o etí kẹta gbọ́dọ̀ bá a gbọ́ èyí kọ́kọ́ tí ẹ gbọ́dọ̀ gbọ́ ń ta ikọ̀ burúkú tó burú jáì ní kí tí gbọ́dọ̀ gbọ́ ìyàwó ilé kí ló bá ká kí ni tó bá ká tó dojú tì mí. Ah. Ah. ọkọ ẹ ló ń pè é. hello bàbá mi. àwọn méjì jù pé torí ìtìjú lọ wọ́n ní ilé ẹni láti ń jẹ́kù tí onídòdò ẹ wo ìtìjú tó wà lẹ̀ ẹ wo orúkọ tó wà lẹ̀ ṣé nǹkan tó wà lẹ̀ làwọn ẹbí mi fẹ́ débi náà fẹ́ máa rí ọ̀tọ̀ ni bí mi máa ṣe fẹ́ mú ọ̀rọ̀ mi ọ̀tọ̀ ni báwọn ẹbí mi ti máa gbé torí táwọn ẹbí mi bá wà bí wọn ò ní fún yín láǹfààní láti jókòó mi pàápàá jùlọ mọ́ mi ẹ bá mi béèrè lọ́wọ́ ìyanu tó jókòó yìí wípé kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fóun tí mi ò ṣe nínú ilé yìí ẹ sọ fún mi kò sí nǹkan tó fẹ́ kò sí ọ̀nà tó fẹ́ gbà tí mi ò ṣe fún ẹ ẹ wo orútùjú tí ìyànà kò mí sí àwọn ọ̀rẹ́ mi máa ń sọ káàkiri oríṣiríṣi tá a bá ṣàjọpọ̀ a máa ń sọ̀rọ̀ kò síbi tí mi ò ti ń fi ọ̀rọ̀ ìyanu yangàn sẹ́ni tí mi ò kí ń sọ fún pé àwọn gidi lọ́kàn mi lójú mi mo fẹ́ lè sọ pé mi ò róbìnrin mẹ́rin tó lè tẹ́ mi lọ́rùn bí ìyàwó tí mo fẹ́ ara nǹkan tí máa sọ ni wọ́n máa sọ wọ́n máa ń yínmú sí mi wọ́n máa ń ṣe ṣùtì sọ̀rọ̀ mi ni in fact mo mọ̀ pé lómi wọn máa yínmú sí mi pàkan nígbà tí mò ń sọ mi ò rí wọn lóòótọ́ bọ̀ tí pàkọ́ mi ń jẹ́ kí n mọ̀ pé èèyàn yínmú sí mi pé mo yin ìyàwó mi pé kò sóbìnrin mi lẹ́yìn mi gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ mo máa fi ṣe pé ìpàkọ́ ògbọ́sùtì orí ẹlẹ́gàn bàjẹ́ ni orí ta ló wá bàjẹ́ ń sìn talẹ́lẹ́gàn láàrin talẹ́lẹ́gàn lórí ọ̀rọ̀ yìí sìn orí ta ló bàjẹ́ ń sìn lọ́nà ṣé bí ìyanu ló ṣe nǹkan tó ṣe tó ṣe yìí sìn káwọn ọ̀rẹ́ mi yẹn bá gbọ́ as in ẹ ẹ understand nǹkan tí mi sọ ẹ understand nǹkan tí mi sọ fún yín pé káwọn ọ̀rẹ́ mi yẹn bá gbọ́ irú ojú ọ̀nà máa fi wò mí wọn ní ní wo wèrè tá a bá sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo nǹkan tó ṣẹlẹ̀ sí talẹ́lẹ́gàn torí ẹ̀ bàjẹ́ inú àwọn méjèèjì ń sìn imagine èmi lórí mi ò pé náà èmi lórí mi ti burú náà tí mo pọ́n obìnrin gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ àti ìyàwó mi ṣe ṣe náà. ẹ wo mọ́mì mo ọ̀nà yín ni mo gbé lé tí mi ṣe tí mo jókòó tì yín kò sí wàhálà mi ti sọ nǹkan tí màá sọ mo ti sọ ohun tí màá sọ mo dẹ̀ ti pọ́n yín lé ló máa sọ yẹn. sí wàhálà o wo bí inú bí mi gígan ó dẹ̀ ṣẹ́ mi gan tí ẹlẹ́dàá mi bá bínú lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ nù à ní láǹfààní àti jókòó báyìí mo sọ bẹ́ẹ̀ mo ti sọ̀rọ̀ mi tán máa o wàá rí nǹkan tí màá fojú ẹ̀ rí èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ má wọrí mo ti sọ̀rọ̀ mi tán ọlọ́run tí ẹni jẹ́ ò sọ̀rọ̀ tán ó ti yé mi ah. Ah, ojú ń tì mí ojú ń tì mí ah. ẹ ẹ jọ ìyanu èwo ni èwo ló ń wú ló ń wú lẹ́gbẹ̀ẹ́ mi sí tọ́parọ́ mọ́ ẹni. bọ́ọ̀ yìí máa ń bẹ̀rẹ̀ ni. àbẹ́wò lè wo làbò sí. wọ́n yìí máa ń sunkún wọ bedroom nìyẹn. wọ́n fi máa bọ́ṣọ wọn. ẹ jọ ìyanu ìbéèrè kan ni fẹ́ béèrè lọ́wọ́ ẹ ìbéèrè kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ fẹ́ kó dé mi lóhùn jọ má bínú ṣọ́kọ ẹ ń fìyà jẹ ni jọ kí ni ọkọ fi ń ṣe adé lórí aya tí ọkọ ẹ ò ṣe fún ẹ jọ kí ni ọkùnrin fi ń kẹ́ ìyàwó tí ọkọ ẹ ò fi kẹ́ ẹ. ẹni kò fẹ́ kúnlẹ̀ kó dá mi lóhùn ni o. kí ni nǹkan tó béèrè lọ́wọ́ ọkọ ẹ tọkọ ẹ ò fún ẹ dá mi lóhùn tó wá wò ṣùṣù tó wá wò tó gbọ̀n nǹkan tó kù tó kù ẹ kù tó ẹ gbéra lónìí bẹ̀rẹ̀ sí ṣe káàkiri jọ ibo ló ti kọ́ jọ ṣé mo ṣe tọ́ ẹ nìyẹn mm. kí ló tó ń bà mí lójú jẹ́. Ah. mi mọ̀ kókó nípa kiri ọ̀rọ̀ màrínú mi mi ṣe kókó. gbà ẹ gbọ́ gbà ẹ àbí kí ló sọ sí wo ojú gbogbo kò sáfọ́jú nu wá ń bí jọ fọ́tò ló wà nílẹ̀ yìí ìwọ ló wà ń bẹ̀ ọkùnrin àjèjì ló wà ń bẹ̀ ó jẹ́ ní sùúrù ó jẹ́ ní sùúrù. torí tí yín ni mo ìdè jókòó máa o mo rò pé mo pé torí tí yín ni mo ìṣe wà ń bímọ mi. ọlọ́run apọ̀ ilé ọkùnrin. mi gbọ́rọ̀ yín mà mi gbọ́rọ̀ yín mà jọ ewo ni rọ́ọ̀nù tó wà lẹ́jì lórí gbogbo aláfẹ́ yìí kò ṣáà ṣàfojú ló wà. mo rí sẹ́ńtọ̀ mo rí gbogbo kiri ọlọ́run irú mi bísínẹ́sì ni mo lọ bá máa ń ṣe ìgbà tí màá dé dé hòtẹ́ẹ̀lì tó ti ní káwá mìtì ara wa wọ́n ní inú ibi tá a ti fẹ́ lọ ṣe mìtì páwọn èèyàn sì ń lobẹ̀ lọ́wọ́ ká wọnú yàrá lọ ọlọ́run bá rí inú mi mi ìfẹ́ tẹ̀lé wọn wọ yàrá àmọ́ torí pé obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn ni mo yẹ tẹ̀lé wọn lọ ìgbà tí gbogbo kí ni mo fi ṣẹlẹ̀ mi mọ́. ìrẹ̀lẹ̀ pẹ́ gbogbo ní ẹ̀kọ́ àwọn yìí mi inú. married woman nínú hotel tí wọ́n fi invite ẹ sí hotel pé kó wá ṣe meeting meeting wọn náà máa ṣe nínú hotel èmi ò gbọ́rú ẹ̀ rí o. wọ́n wá gbé ẹ lọ sí hotel nìyẹn o tún wá tẹ̀lé wọn wọnú ilé o ẹ̀ tiẹ̀ ṣe meeting yẹn níta gbangba tí gbogbo ayé ti máa rí yín tó fi bọ́ṣọ lára ẹ̀ tó fi kẹnu bọ̀ ẹ́ lẹ́nu ó dẹ̀ sọ pé setup nírú setup rọ̀ wò nìyẹn èmi ò gbà o mi ò gbà rárá pé setup ni kákọ̀ bẹ ọkọ ẹni pé kó má bínú no no no ó níbi tí mo fẹ́ parí ọ̀rọ̀ sí ìyá tó jókòó yìí ni mò ń bẹ̀rù àwọn ni mo dẹ̀ ń fún níyì nítorí mo mọ̀ wá tán ti wò látìgbà tí mo ti fẹ́ oníṣẹ́ náà àmọ́ bí pé ah, ọ̀rọ̀ tó sọ lẹ́yìn mi ò expect kó lè sọ o bí pé ìwọ ló sọ̀rọ̀ yìí ọlọ́run ọ̀rọ̀ tó wà lẹ́bi ò expect pé mo lè gbọ́rù nǹkan báyìí bí pé ìwọ ló sọ̀rọ̀ jáde bó ṣe wá jẹ́ pẹ́nu ẹ lọ́rọ̀ ẹ ti jáde ìyanu á ṣẹlẹ̀ láyé ẹ kò ní bàjẹ́ fún ẹ. bá mi bí léèrè no bá mi fi kún ọ̀rọ̀ ẹ kó bí ìyanu léèrè wípé kí ni nǹkan tó fẹ́ kí n ṣe fóun lọ́kùnrin tí mi ò ṣe mọ́ mi ti sọ àmọ́ ẹkún ló sun kò ráyè dáhùn kò kàn bá mi bí tún bá mi bí léèrè pé láàárọ̀ ọjọ́ tó ń lọ bóyá mi ò bí léèrè kí kí mo lọ kí ni nǹkan tó fẹ́ lọ ṣe ìyanu ò dá mi lóhùn ó sáré jáde nínú ilé ni ó ti fi hàn lóòótọ́ lóòótọ́ kó fẹ́ lọ gba nǹkan ni bẹ́ẹ̀ ni ó ti fi hàn kó fẹ́ lọ gba nǹkan ni ṣé bíbi tó sáré lọ ni wá bílèrè pé kí ni nǹkan tí ìyanu fẹ́ kí n ṣe fóun ọ̀nà wo ni ìyanu fẹ́ tó fẹ́ fi gbà lọ́wọ́ mi tí mi ò kí fún ẹ bá mi bílèrè wípé kí ni nǹkan tó fẹ́ lọ gbà náà tí dọ́gbù ẹ̀ ò sí lé sọ fún ìgbà tó bá fẹ́ gbà ni mò ń fún àgbàgbé ló ń gbà tí bá múra ọ́fíìsì tí mo lọ sí ọ́fíìsì láàárọ̀ tí yanu bá lóun fẹ́ gbà lọ́wọ́ mi máa bọ́ra máa fún un kó jálẹ̀ náà ló lóun fẹ́ gbà máa fún ni dọ́bù ni máa fún nínú ilé yìí kí ni wọ́n fún mi tí mi ò lè fún yàrá mi kó sì gbọ́dọ̀ bọ́ kẹ́rù ẹ̀ sì kó máa lọ tí mi ò mọ nǹkan tí mo ṣe tó fi fi mí sílẹ̀ tó fi lọ ṣe ṣìnà ẹ mọ̀ kí tí bá fẹ́ obìnrin mi wọlé nǹkan yẹn ò lè kó lára mi mi ní mọ̀ mi ní mọ̀ ó dà pé mi náà bẹ̀ jọ ṣàánú mi kí ni mo ṣe tó fi fi mí lẹ̀ lọ gbà kan kà. mi mi mo rí kó ṣe pé mi ò fẹ́ jẹ́wọ́ ibi tí mò ń lọ fún láàárọ̀ ọjọ́ yẹn ni àmọ́ ó ní rísì tí mi ṣe sọ fún mi. àlàáfíà fún yín mà. àlàáfíà fẹ́ yín náà sá. ẹ jọ ṣé mo lè rí yín fún ìṣẹ́jú kan mà. Um, okay no problem. Uh, yes ma níwájú ọba májẹ̀mú tí a ò gbọ́dọ̀ pè jẹ́rìí irọ́ bí ẹ ṣe ń jáde bọ̀ tẹ́ fẹ́ wọnú mọ́tò yẹn ẹ̀mí ọlọ́run rán mi sí yín ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ ègbé dẹ̀ ni fún ẹni tá a fi rán tí kò jẹ madam amúmiri wípé ire kan ń bọ̀ níwájú yín tí ò dẹ̀ ní pẹ́ dé eré yìí máa kàǹkà débi pé ẹnu á ya ẹ̀yin fúnra yín eré yìí á tẹ̀ lọ́wọ́ ayé á dúpẹ́ á gbégbá ọpẹ́ àmọ́ kírin yẹn tó dé ẹ ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alààyè kankan kódà kẹ́ni náà súnmọ́ yín bí iṣan ọrùn ẹ ò gbọ́dọ̀ sọ fún un torí pé tírin yẹn bá dé <laughs> ẹnu àyà ẹ̀yin fún ara yín kódà kò jẹ́ alábàágbé yín ẹ ò gbọ́dọ̀ sọ. Um, ẹ ṣe gan alàgbà um, mo dúpẹ́ gidi gan ni um, ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fẹ́ béèrè ìbéèrè kékeré kan. kò sí wàhálà mọ́. ṣe rí bí mo ṣe wà yìí oníṣòwò ni mi èmi máa ń ṣòwò káàkiri ni àti pé bí mo ṣe wà yìí mo jẹ́yàn kan tó jẹ́ pé mo máa ń nà tán fún ọkọ mi gbogbo nǹkan tí n bá ń ṣe mo máa ń sọ fún un ẹ jọ ṣé tí irú rẹ̀ yìí tó bá dé ṣé mo lè sọ fún ọkọ mi nìkan. alànà bìrì ìjàlè ra bá búkálí mọ́nà yà lérà sí. arábìnrin mo wí fún yín lẹ́ẹ̀kan mo ní ẹ ò gbọ́dọ̀ sọ fún ẹ̀dá alàyè kankan kódà kò súnmọ́ ibi iṣẹ́ a ò fi ràn mí jù bẹ́ẹ̀ lọ ègbé ni fún ẹni tí a ò fi rán tó ń jẹ ègbé sì ni fún ẹni tá a fi rán tí kò jẹ àlàáfíà fún yín mà a ò fi ràn mí jù báyẹn lọ yes ma ọwọ́ yẹn àtẹ̀rẹ̀ náà adébáyé lásìkò yes ma. ẹnu mi kọ́ ọ́ máa pa mí kò tí mi ṣe dágbére ni ètò rúre ńlá tọ́lọ́mọdé ó ní kí n má sọ fẹ́ ní kankan nítorí èmi ṣe dágbére mi ló ṣe kankan lọ́ọ́ máa rí inú mi. mo ti di ẹnì kankan lójú ìyànà mo wà lára ẹni bọ̀dì èmi tí mo jọkọ ẹ nínú ilé o ò lè sọ fún mi pé bí báyìí ló ń lọ àbí kò sí wàhálà ṣe bó ti ní bó ṣe máa rí èmi ti ṣé bí wọn fẹ́ ṣe nǹkan kan wọn sẹẹtì ẹ ọkùnrin àbí very good wọ́n sẹ̀tì ẹ̀ ọ̀pá bí ẹ wo píṣọ̀ yẹn mọ́mí ẹ wo ẹ gba píṣọ̀ kẹ wo kẹ wo bọ́n ṣe kíìsì ra wọn ẹ wo ẹni tí wọ́n sẹ̀tì ọ̀pọ̀ náà gbẹnu dúró ẹni yẹn gé sẹ̀tì ara wọn wọ́n dẹ̀ sẹ̀tì ẹ̀ ọ̀pọ̀ ni títí wọ́n fi kíìsì ẹ̀ òòjì olóṣẹ̀tì ẹ̀ ọ̀pọ̀ wọ́n fi bọ́ṣọ lọ́rùn ẹ̀ kan bra olóṣẹ̀tì ẹ̀ ọ̀pọ̀ ni àbí ẹ̀kọ́ tó fi bọ́ gbogbo ọ́ndíìsì ẹ̀ kan òhò olóṣẹ̀tì ẹ̀ ọ̀pọ̀ ni everything tó ṣẹlẹ̀ mo ti gbọ́ kò sí wàhálà mọ́. Ah, ah bàbá mi ọbẹ̀ ti gọmọ gọmọ lọ́wọ́ náà ọmọ sọbẹnu ó ti ṣe nǹkan tó tó máa ṣe ọlọ́run mo ti mọ̀ kébi tẹ máa parí ẹ̀ sí ni kò sí wàhálà. mi ìṣàlè ni kò yọ ọmọ. ẹ ọlọ́run ni mo sọ pé mo ti mọ̀ kébi tẹ máa parí ẹ̀ ni ẹ mo mọ̀ kókò sí bó ṣe máa wù kórí ọbẹ̀ máa gọmọ lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé tó bá ti gé lọ́wọ́ tó ó máa sọnù àbí ọmọ ẹni ò dẹ̀ ní burú títí. ká lè fẹ́ kù. lára àwọn òwe ẹ̀yà àgbà ni kò sí wàhálà ó ti yé mi ó ti yé mi yẹ kó bá torí mo lè fi ẹkùnrin ọgbẹ gbàdú fún ẹ adójú ti ni ọmọ. ó ti yé mi mọ́mí ẹ má kúnlẹ̀ o tẹ bá kúnlẹ̀ má má lọ mò ń gbọ́ one two two two. ṣáàlì lajúlẹ̀ kí ni kò lọ́mọ mi kúrò mọ́mí ti parí ẹ̀ kò sí irú yín ò ní wà níbi kẹ́ ẹ bá mi sọ̀rọ̀ kí ni mi ò ní gbọ́ bẹ́ẹ̀ ni tán fi bọ́ṣọ ẹ̀ tán fi tẹnu bọ̀ lẹ́nu gbogbo eléyìí ń sìn a mọ̀ pé àṣìṣe ni pé mistake ni kì í ṣe pé mọ̀ mọ́ àbí tán fi tẹnu bọ̀ lẹ́nu kò sí wàhálà bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ yìí sí ó ti kúrò lọ́kàn mi kò sí wàhálà bẹ́ẹ̀ ni ọlọ <laughs> nígbà tó ṣe pé mi náà níyà irú yín á bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n kìsì ìyàwó mi lóòótẹ́ mi ì ilé alálùbáríkà ni ilé wa ilé olóyin ni. ọ̀dẹ̀dẹ̀ tó ti ń dùn kó má korò. ilé aládùn ni. ìfẹ́ tó ń bẹ láàrin wa kò ní parẹ́. ìgbéyàwó oore ọ̀fẹ́ ni o. bàbá yẹn e, dákun ṣọ́ lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ni o. tí a kò rí. ọ̀run yé dákun gbà wá o. lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ni o. tí a kò rí. torí pé ojú tí wọ́n ní a ò ní. torí pé ìran tí wọ́n ń wò a ò mọ̀ màmá jẹ́ ká kó sí wọn lọ́wọ́ bàbá àwọn tí wọ́n ń ṣọ́ ni ta ò mọ̀ o wọ́n ń bẹ lóde wọ́n rìn kiri wọ́n bẹ lóde wọ́n rìn kiri bàbá dákun ṣọ́ wa lọ́wọ́ wọn. Hey. Eh ilé alálùbáríkà ni ilé wa ilé olóyin ni. ọ̀dẹ̀dẹ̀ tó ti ń dùn kó má korò. ilé aládùn ni. ìfẹ́ tó ń bẹ láàrin wa kò ní parẹ́. ìgbéyàwó oore ọ̀fẹ́ ni o. Olabode Okome, I can never cheat on you. You should know that. Ó yẹ kó mọ̀ mí dáadáa jù báyìí lọ. I can't. Ní ayé tí mo wá mi ò lè sọ ayé mi. I will never cheat on you. Kò sí cause fún mi láti ṣe ṣìnà. Kò sí nǹkan tí ọkùnrin tó ń ṣe fún obìnrin àbí tí ọkọ ń ṣe fún ìyàwó ẹ̀ tó ti ṣe fún mi tán gbogbo ìgbà tí mo bá ti nílò nǹkan lọ́dọ̀ ẹ̀ ò kí n hesitate láti ṣe fún mi tí n bá fẹ́ owó ò máa fún mi tó bá jẹ́ pé oorun náà ni mo fẹ́ ò fi dùn mí nígbà kọ̀ọ̀kan kódà òun ṣètò my satisfaction so kò sí reason fún mi láti lọ wo ọkùnrin mi tàbí láti wá nǹkan mi lọ sí ọ̀dọ̀ ọkùnrin mi níta I am pleased with everything you do for me mi ṣe kíní ìjọdún ọlọ́ọ̀gbà mi gbọ́ mi ṣe àkóbá. o ṣe máa stress ara ẹ. please baby let me just land. o ṣe kí a. ok mi ṣe gbogbo bọ́rọ̀ náà ṣe jẹ́ pátápátá òun ni mo ti ṣàlàyé ọlọ́run bá rí inú mi bísínẹ́sì lásán ni mo bá lọ bẹ̀ mi ní nǹkan mi lẹ́yìn mi ò ní nǹkan tí mo ń wá lọ́dọ̀ ọkùnrin mi mi ò lè ṣe nǹkan tá a lóun bá rí inú mi kò dé sí nǹkan méjì tó dá gbogbo wàhálà ẹ̀ lẹ̀ bí o ṣe ọ̀rọ̀ pásítọ̀ yẹn tí mò ń tẹ̀lé hmm. ọjọ́ yẹn ló ń tẹnu mọ́ pé ègbé tá a fi rán tí ò jẹ ègbé tí wọ́n jẹ fún tí ò mú lò ó hmm. tàn nítorí pé mi ò fẹ́ kí kó jẹ́ tèmi àti tiẹ̀ ó ní mo ṣe tẹ̀ lọ́rọ̀ pásítọ̀ yẹn tó bá jẹ́ pé mo mọ̀ pé bí gbogbo wàhálà ibi tó máa já sí rẹ̀ mi ò ní tẹ̀ lọ́rọ̀ wọn má ti ṣàlàyé gbogbo kíní ìfún ẹ láti ilẹ̀ ayé mi ò le tó yìí tó torí àdìsá tó torí ọlọ́ọ̀ mi àdìsá. bó ṣe ń di sí mi káàkiri inú ilé inú mi ò dùn tó torí mi ṣe ọlọ́ọ̀bárẹ́nu mi. ok ṣé o ti délẹ̀ sẹ́yìn okay good yóò wọ́n pé gbogbo nǹkan tó sọ látàárọ̀ mi gbọ́ ọ̀kan bẹ̀ mi gbọ́ rárá nǹkan sáwọn kò sọ̀rọ̀ ṣá kò dẹ̀ ókè ókè ókè ókè mò ń gbọ́ bọ̀ ó ń gbé tí ọ̀tún wọlé ó ń gbà tó sì jáde ó dà pé nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn torí mi ò rí túmọ̀ mi ò tí ì rí kankan nínú nǹkan tó sọ tó lè dúró létí mi kò sí pọ́ìntì kankan tí mo rí dì mò ń bẹ̀ wípé lóòótọ́ lóòótọ́ o ò ṣe nǹkan tó ń sọ mo rí picture náà ah ok jẹ́ ká gbà wípé o ò ṣe mọ̀ báwo náà ṣe bọ́ ẹ láṣọ báwo náà ṣe ya picture tí wọ́n yà ibo ni bra ẹ wà ní táìmù yẹn mi ò rí désàlẹ̀ lóòótọ́ automatically kò sí pint ń di ẹ̀ àbí ẹ̀kọ́ ó lè sọ fún mi pé ó ṣe tó o bá ṣe ṣe bí ìyàwó tèmi gbé sínú ilé tèmi pọ́nlé òun ni wọ́n send the picture ẹ̀ sí mi ibo ni mo mọ̀ tó send the picture yẹn dé wo wo wo wo mi ṣe ṣe no mo ti mọ̀ pé màá tó ti lọ fẹ́ bá mi sọ̀rọ̀ tó ń dà mí láàmú mo ti mọ̀ pé ìkan tó fẹ́ sọ náà ni bọ́bí ìkan mọ̀ kó máa gùn tó yìí ni sọ pé ó ti dúró wọn mi lójú. abẹ́ẹ̀kọ́ ṣó ara ẹ̀ o ṣó ara ẹ̀ o ṣó ara ẹ̀ o ọkàn mi ò kúrò bẹ́ẹ̀ o jọ o sunrun ẹ kémi náà sunrun tèmi má disturb mi mọ́ lórí ọ̀rọ̀ ẹ̀ má sàn á tó bá dàrọ̀ ọ̀la jẹ́ ká yanjú tó bá kú mẹ́ aṣọ ìtòkù láàrọ̀ la sunrun ẹ jẹ́ kémi náà sùn tèmi orí pé mi ò bínú mọ́ mi sùn please. ẹ o mọ̀ àdìsá kó tó di pàṣọ mo kàn fẹ́ tó mo fẹ́ kó fún mi ní chance kékeré kan láti fi proof fún ẹ wípé lóòótọ́ lóòótọ́ kìíní yìí kò kò ń ṣe nǹkan tí mo mọ̀ pa ẹ̀ kọ̀fùkọ̀fù. bíbélì rẹ̀ ìwé mímọ́ ni láàrin èmi àti ẹ a mọ̀ wípé èèyàn tó bá ti di bíbélì mu tó fi búra àbí tó fi sọ nǹkan dájúdájú òótọ́ ọ̀rọ̀ ló ń sọ mo wá ń fi bíbélì àdìsá mo fi ń búra fún ẹ wípé tó bá jẹ́ pé lóòótọ́ lóòótọ́ tó bá jẹ́ wípé lóòótọ́ lóòótọ́ máa yẹn ó ṣe kọ́kọ́ fún mi ní ọjọ́ náà tí wọ́n ya píchọ̀ yẹn tó bá jẹ́ pé lóòótọ́ ó ṣe kọ́kọ́ ó bá mi ní àjọṣepọ̀ ní ọjọ́ náà gbogbo ẹ̀kọ́ tó wà nínú bíbélì kó jẹ́ tẹ̀mí. orí ẹ ò pé orí ẹ ti dàrú ó ṣì rè ṣèbí pásítọ̀ tó sọ fún ẹ pé ìgbé ni fún ẹ tó bá sọ fún yàn òun náà ló sọ fún ẹ pé kó o dó òtẹ́ẹ̀lì kan rún ẹ ń bẹ̀ ah! àbí bẹ́ẹ̀ kọ́ kò sọ bẹ́ẹ̀ wá sọ fún mi pé gbogbo ẹni tó bá ti di bíbélì mu gbogbo ẹni tó bá ti di bíbélì mu bíbélì wo bíbélì títí ni wọ́n sọ fún mi àbí bẹ́ẹ̀ kọ́ o ò rí àdálẹ̀ kó lọ di àdámú kí yẹn bẹ̀ lórí dànù o wá fi bíbélì sọ ọ̀rọ̀ ọlọ́run ìtùnú wà ń bẹ èpè wà bẹ́ẹ̀ wo ni ká ló ń bẹ̀ tó fi ń ṣe pẹ̀lú méjèèjì ok bíbélì tó dìímú iná lèmi fi dìímú tèmi náà dẹ̀ sọ pé gbogbo tó wà lẹ́mí mi ni bíbélì yìí sọ fún mi pé bẹ́ẹ̀ lórí wípé oníṣìnà ni ẹ pé bẹ́ẹ̀ dẹ̀ lórí thank you so much kò sí wàhálà very soon màá jẹ́ kó mọ̀ gbàgbàgbà lọ́wọ́ mi mo sọ fún ẹ wípé o gbọ́dọ̀ sọ nǹkan kan mọ́ kó sùn kémi náà sùn ká sọ̀rọ̀ lọ́la ọ̀rọ̀ tá a máa sọ lọ́la ló ti sọ́n sí yẹn o má bá mi sọ ẹ́ ní ọ̀rọ̀ kankan lọ́la bó ṣe lè kó mọ́ o ti gbọ́ tèmi o. ọlábọ̀dé ní sùúrù ọlábọ̀dé. máa bẹ ìjà wọ́n wọ́n má tẹ o má tẹ o má sọ̀rọ̀ o dẹ̀ ti sọ̀rọ̀ kò sí wàhálà o má tẹ. bọ̀dé jọ torí ọlọ́ọ̀ jọ torí ọlọ́ọ̀ mo ti fi bíbélì búra kí ni kó tó fẹ́ kí n tún ṣe báyìí torí ọlọ́ọ̀ ah ah ah. sùn sí bíbà o fi bẹẹdúrúmù ẹ sílẹ̀ o wá sùn sí bíbà yìí alalẹ́ tó bá ti fẹ́ sùn orí tí à ń bíbà yìí ló máa ń sùn sí ṣùgbọ́n kò yẹ kó lè tó yìí náà bọ̀dé. ṣé ibi tí mo wà ẹ sójọ òtẹ́ẹ̀lì àbí kì í ṣe inú bíúdì mi náà ni mo wà. a mọ̀ pé inú bíúdì náà ni. ẹ kí ló dé tó ń kó èrè mi pé mo wá sùn bí tó bá wù mí bíbí kó ṣe pé mò ń kó eré ẹ̀ nǹkan tí mò ń sọ rí pé ààyè kò lè lé ibi tó máa ń sùn sí kọ́rọ̀ ìlàlà lẹ́nà ṣé bí inú bedroom ló máa ń sùn sí. wọn ló máa sọ bí táyé mi wà fún mi wọn ló máa sọ bí táyé mi wà fún mi nínú sitting room mi nínú ilé mi. it's okay i'm sorry i'm sorry please jọ tó yọ lọ a lè continue báyìí lọ a lè máa bá báyìí lọ ọdún wo la fẹ́ ṣe gbogbo ilé ìdá tí gbogbo èèyàn bá bílíìfù mi láyé ó yẹ kí òun tó di ọkọ mi ó yẹ kó lè gbà mí bọ̀ hmm. ó yẹ kó mọ nǹkan tí mo lè ṣe àti nǹkan tí mi ò lè ṣe láti ọdún tá jọ ń bára wa bọ̀ hmm. tó bá tiẹ̀ dídì wá pé ẹ níta pé ìyàwó ẹ jọ lè ṣe nǹkan báyìí mo respect bó yẹ kó máa jà fún mi ni pé kó máa gbẹ̀rí mi jẹ́ pé hmm. láyé láyé kò ṣe ìyàwó mi you know I can't do this I cannot go it's just it's not just my person i'm i'm not the type kò ń ṣe nǹkan tó máa ń wù mí mi kò mi rí rí rí. tó yẹ kí n máa jí lára rọ kí n má fi dọ̀bálẹ̀ romance ẹ̀wọ̀n ló yẹ kó jẹ́ yes tí n bá tiẹ̀ lè dọ̀bálẹ̀ kí n kí ẹ àtọ́rí ìdọ̀bálẹ̀ yẹn ló yẹ kí n ti máa gẹ̀rẹ́ sí gbogbo ara ẹ kí ló ṣẹlẹ̀ náà wo bí dúró lọ́tọ̀ báyìí kí n wà lọ́tọ̀ báyìí kí ọ̀rọ̀ mi kó lè wẹ̀ létí kó lè understand nǹkan tí mo sọ dáadáa bí báyìí ṣe lajú tó yìí ní bó ṣe dùn wò yìí ní bó ṣe dùn rí yìí ó fáìn débi wípé tí ọkùnrin mẹ́fà bá jókòó síbi kan tó bá kọjá lára wọn wọ́n máa stop gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọ́n máa kojú ẹ̀yìn wẹ̀ tó bá lọ yìí ó máa ń sọ fún mi pé virgin ẹ virgin bó ṣe wà ṣókè tí màá débẹ̀ mi ò lè mú kí ló ṣẹlẹ̀ èmi ni mo já mo tí wọ́n dẹ̀ pa mo mo ṣe láìlọ́ọ̀nù ẹ̀ mo á mo á tù ú wá. Ah no no no, nù inú mi kàn dùn ní ara mi lọ́kì mà inú mi kàn dùn ní ah, kí ló ṣẹlẹ̀. ah well bọ̀dé ọmọ kó tipẹ́ tí mo ti máa ń sọ fún ẹ pé virgin ni mi àmọ́ ò gbà mí gbọ́ òun ló ti confam fúnra ẹ̀ yìí o so i'm a virgin mo kàn decide lọ́kàn mi ni pé mi ò ní lora mi nílòkulò fún ọkọ tó bá máa fẹ́ mi mo wá pinnu pé ọkọ tó máa fẹ́ mi òun nìkan ní ọkùnrin tí màá fura mi lẹ̀ fún láyé tí mo wà. kí wàá rí èmi náà wá ṣe lérí wípé pẹ̀lú bó ṣe jẹ́ kí n jà yín tó jẹ́ pé mi ni mo ti fẹ́ jẹ́ yín kò sí nǹkan tó fẹ́ láyé tí mi lè ṣe fún ẹ èṣù ò ní yà wá ọ̀tá ò ní yà wá ẹni bí ò ní yà wá mi ìfẹ́ mọ tó máa ṣẹlẹ̀ tó máa yẹ ẹ̀mí àti ọlọ́run. ẹ bọ̀dé ní sùúrù kí ló fẹ́ ṣe wo ah. èmi kò gbádùn ẹjú bó ṣe yẹ lọ ọlọ. Ah, ó dùn mí ó dùn mí gan ó dùn mí gan lẹ́ẹ̀kan yìí yes mo kàn wọ́n ojú ní ó dùn mí gidi gan ni. style wà lóríṣiríṣi tí owó ilé ìbá ṣẹlẹ̀ tán ó máa ń lọ́gbọ́n téèyàn máa fi ń ṣe tí òfin ní dùn. bóyá ká ṣe lọ́la ó sì ń dùn mí. tó bá ti dọ́là no problem àánú mm-hmm. ah, mo ní láti respect. ìyá ọ̀nà sọrí gbogbo nǹkan tí ó wà nílẹ̀ yìí mo ti ń rí bíi pé à ń ti ń fẹ́ dàbí àtúnwé asán lójú mi gbogbo ọ̀rọ̀ tó ń sọ èmi sọ wípé mi ò gba ẹ̀gbọ́n mọ́ náà ah, ìwọ ló understand ọ̀dọ̀ tèmi títọ̀dọ̀ tiẹ̀ ló yẹ tó ń sọ yìí wọ́n ní ìgbẹ́ tíntínní létí àwo gbẹ̀gìrì ah, tójú bá kúrò ń bẹ̀ sọ́kàn kúrò ń bẹ̀ ni gobi ohun tí mò ń sọ fún ẹ rèé kò yẹ ẹ sìn mo bẹ́ẹ̀ ń lé mi ò bẹ́ẹ̀ ń lé gbogbo yẹn kò ń ṣe nǹkan tí mo ní ìdí yẹn ó débẹ̀ ó ṣe ó ṣe kò ń ṣe tí mo ní ìdí yẹn mo gbà ẹ́ gbọ́ mi ò gbà ẹ́ gbọ́ kò sí tí mo ní ìdí yẹn picture wà nílẹ̀ tá à ń rí ìyẹn nìkan tí mo ní ìdí báyìí ká wá sọ̀rọ̀ nípa picture yẹn jẹ́ ká gbàgbé nípa wípé ò ṣe mo ń sọ̀rọ̀ nípa picture yẹn báyìí ń sìn pé bí mo ṣe rí inú mi ń bàjẹ́ bí mo dẹ̀ ṣe rí ẹ nínú ilé nǹkan mi ló ń jẹ́ lára mi tí mo sọ nìyẹn kájọ máa wọlé jáde wọlé jáde lé lójoojúmọ́ kí n dẹ̀ máa rántí pé picture wà nínú bedroom mi tí mo wò orí mo máa fọ́ mi ó máa máa dùn mí ibo ni mo mọ̀ tí wọ́n ti ní picture ti dé ibo ni mo mọ̀ newspaper ni mo mọ̀ tó máa jáde lọ́la tó máa jẹ́ headline wọn kí ni mo mọ̀ tí mo fẹ́ dà ní country lọ́la tó jẹ́ pé wọ́n máa gbé ìyàwó mi jáde gàdàgbà sínú picture àbọ̀ máa gbé gàdàgbà sínú paper. wọ́n ti mọ̀ sọ ni mi ò gbé orí mi gbé orí mi tán pẹ̀lú nǹkan tí mo sọ sí tí mo máa ń try láti fẹ́ sọ sí ni pé for the meantime tí màá fi gather ara mi together tí màá fi really settle down dáadáa jẹ́ káwa méjèèjì máa lọ lọ́tọ̀ọ̀tọ̀ jẹ́ ká separate o gbọ́tọ̀ kémi gbọ́tọ̀ má sì ní sàkà níbi tí mo wà kí lè fi ráyè ronú yes so ó tí mò ń tà láti sọ mi wọn pé ó ti yí ẹ báyìí sìn kò tí ì yẹ kò yẹ. ṣe iṣu láyé ìjọ tó yọ oh. lọ kó síbi tí mo fẹ́ lọ ìjọ tó yọ lọ oh. ń bínú jù. ó ṣe mí ìyanu gbogbo nǹkan tí wọ́n sọ mo ti gbọ́ ohun tí wọ́n náà ń sọ ó ti yé mi àṣẹ bí mọ́mí wá ibi tí mo jókòó sí yes ni mọ́mí jókòó sí èmi jókòó ń bì ìwọ jókòó báyìí tàbí yes mo right now ẹbí pé jókòó bẹ́ẹ̀ náà gbogbo nǹkan tí wọ́n sọ pápá tá ti yé mi àti wọ́n táwọn èèyàn náà sọ yé mi bó títí mò ń tẹ̀ láti sọ fún ẹni pé bó ṣe ń yé mi tó kò yí ọkàn mi ọkàn mi dẹ̀ lágbára ju gbogbo ohun táwọn èèyàn sọ lọ tó yẹ mi nífẹ̀ kó lọ dìgbà tí màá lọ tó máa tí wàá lọ máa lọ tí màá lọ rojú bó ṣe yẹ lọ tí màá lọ fọ́ ẹ lórí àbí tí màá lọ gé ẹ ní mú dànù inú máa lọ bí ìwọ náà ìwọ náà lè mú nǹkan kan náà kó fọ́ ọmọ mi lórí látẹ̀yìn àbí ká jọ fọ́ mọ́ra wa lẹ́ẹ̀kan náà ká méjèèjì kan jọ kú dànù máa wọ pé kò ní make sense kó lọ dìbẹ̀ kó tó di pé mo pa ẹ́ àbí kí wọ́n pa ẹ́ jẹ́ ká yẹ̀ fúnra wa náà yáyẹ fún mo dẹ̀ lè ṣe bínú ṣe ń bí bí mi gan sí mo lè lọ ṣe má ṣe tọkójú mi tó ka má jẹ́ ń pa ẹ́kọ́ tó lọ jọ ó ti yé ẹ nǹkan tí mò ń sọ máa lọ ń sìn tọkàn mi bá ti rọ̀ dáadáa má pè ẹ́ fúnra mi ni màá pè ẹ́ pé kó máa bọ̀ má jẹ́ ń pa ẹ́kọ́ tó lọ má jẹ́ ń pa ẹ́ má jẹ́ ń pa ẹ́kọ́ má jẹ́ ń pa ẹ́kọ́ tó lọ please jọ. ẹnu mi kọ́ máa pa mi o ẹnu mi kó má pa mí o ẹnu mi àtò dodo Jésù mi kò jẹ́ gbẹ́kẹ̀lé òun kan lẹ́yìn ooru kọ́lá ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ mà ṣe é sùn dáadáa mà ẹ káàárọ̀ ah, ẹ má bínú máa ń sá ẹ má dàgbé náà nà sọ fún ẹ má jáde náà rẹ mẹ́rin lọ́sà. Ah, ẹ má bínú máa ń mú nídùú ẹ náà rọ o change is e, e, ordinary kiri o ti change ju ẹjọ wọn ẹ dá yàyà bẹ́ẹ̀ tí máa ń ṣe ibi tí wọn lọ gangan. madam mi ṣe ń béèrè dédé ọ̀rọ̀ yìí sọ̀fọ̀ kí ọ̀gàdé ibi sísí kí n dàgbé ní wọn sọ̀fọ̀ ẹ jáde. padà àwọn etí tutù jù kí ṣẹlẹ̀ náà rọ yìí kí ṣẹlẹ̀ náà rọ yìí <sighs> má. ẹ̀mí bìnú wa àṣẹ ọgbẹ́ àṣẹ ọlọ́gbù ṣì. ẹnu bàjẹ́ òun wà ní kúnra ni àwa ní ká ṣọ́ra o kí ìmọ̀ wọn má bàa lórí wa ìlú kókó ni wọ́n lù ìlú kótúkótú ni wọ́n lù ohun ayọ̀ àmọ́ bà wọ́n nínú jẹ́ ìròyìn ayọ̀. ọlọ́wọ́n máa jẹ arógun alákòóbá. àmì o ọ̀rẹ́ mi hmm? tí mo bá ń sọ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi yìí kò ṣe mí ní kàyéfì irọ́ ni mo máa ń pa mi ì ríru eléyìí rí látọjọ́ tí mo ti dáyé mi ì gbọ́ rí kò ṣẹlẹ̀ sí mi rí gbogbo kíní yìí ṣe ló sì ń dàbí àlá lójú mi ni pé òkè ṣé ó ń ṣẹlẹ̀ kankan ṣá because me me you know me too well ó mọ orí èèyàn tí mo jẹ ó mọ pé mi kì í ṣe oníṣekúṣe mi ń ṣe onírìnkùnrin jẹ́jẹ́ mi ni mò ń lọ kó lè dá mò ń bá kiri láyé mi bí gbogbo ọ̀rọ̀ náà ṣe wá ṣẹlẹ̀ tó ṣe rìn kó tiẹ̀ yé mi rárá mi mi mi mi mi mi ṣe nǹkan kan ọlọ́run bá rí inú mi àkóbá ńlá lélẹ́yìí àkóbá ni mi dé wo sórí torí pé mi ò fẹ́ wàhálà bòde torí mo mọ orí èèyàn tó jẹ́ òun ló ṣe ṣáàjẹ́ kí n rọra kó òun fò bó ṣe sọ pé kí n fóun ní táìmù yẹn kó n fi get over gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ mo ṣe rọra fi àmọ́ ọkàn mi ò balẹ̀ ọ̀rẹ́ mi. but ọ̀rẹ́ ṣé bẹ́ẹ̀ náà ló wá rí màá yẹn mọ́. ó lóun bá ń gbọ́ mi ò rí mọ́ láti ìgbà tí incident yẹn ti ṣẹlẹ̀ báyìí mi ò gbọ́rò ẹ̀ mọ́ in fact nọ́mbà tèmi àti ẹ̀ fi sọ̀rọ̀ lọ́jọ́ yẹn báyìí ojoojúmọ́ báyìí ó ní mò ń try nọ́mbà yẹn tí ò wà rí chíbu wọn látijọ́ yẹn ọlọ́run bó ìmọ̀ ọ̀rẹ́ mi ṣé kò ń ṣe pé márẹ́jì mi máa forí ṣọpọ̀ báyìí ṣé mi ṣe sọ̀rọ̀ mi ò ní dàbí tàwọn tó kù báyìí ṣé kò ń ṣe pé máa pàdánù ọkọ mi báyìí. irọ́ ò ní ah, ọ̀rẹ́ ní sùn farabalẹ̀ farabalẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ó mọ nǹkan tó ṣẹlẹ̀ ní ìsìn kò sí nǹkan tá a mọ̀ tó lè ṣẹlẹ̀ lọ́la ilé ọ̀la ti fẹ́ mọ̀ yìí ọkọ ẹ lè ronú ronú kó pè é padà tó bá bẹ̀rẹ̀ sí ní ronú sìn tó bá lọ fi tó bá fi ìrònú tó bá fi ṣe ra ẹ léṣe yóò tẹ̀ tó èmi tí mo tẹ̀ wá sọ pé mo fẹ́ wá kí ẹ ńlé tí mo fẹ́ wá mọ ọkọ ẹ because mi mo ṣe wá sí wedding yẹn every time báyìí ló máa ń dùn mí sásìkò tí mo fẹ́ wá ìwá ni gbogbo ilé wa ṣẹlẹ̀ báyìí bọ̀ tí wọ́n náà ní sùúrù má sunkún mọ́ bìkọ́ tó bá ti ní òun sunkún báyìí ọlọ́run rí inú ẹ̀ ọlọ́run mi èrò ọkàn ọlọ́run mọ̀ pé ó nínú tó dá sọ́kọ ẹ̀ so ọlọ́run tó dẹ̀ rí yẹn ọlọ́run akọ ẹ̀yọ nínú ọ̀rọ̀ yìí ṣó ti gbọ́ ọ̀rẹ́ mi ọlọ́run akọ ẹ̀yọ. Ah. gbogbo ẹ̀ náà mo ti fi lé ọlọ́run ọba lọ́wọ́ ètò rẹ̀ náà gbọ́ ìtìjú yẹn òun ló jẹ́ kí n kúrò lẹ́kọ̀ọ́ tí mo ra ń bọ̀ ń bàdàn mi báyìí pé kí n kàn ra wá forí ara mi pamọ́ sọ́dọ̀ ẹ̀ ń bíbà tí gbogbo ọ̀rọ̀ yìí tó máa fi níyànjú. ṣé a máa fẹ́ kún ṣe rẹ̀ léṣe nígbà tó bá fẹ́ kún ṣe rẹ̀ léṣe tọkọ ẹ bá máa padà wá ṣé tó bá wà òkè báwo lọkọ ẹ ṣe fẹ́ pè é padà. ṣùgbọ́n máa ń rí ẹnì tó rí ọlọ́run jọ ṣe ti gbọ́ pẹ̀lẹ́ kí ló fẹ́ jẹ wò ibi ò pa mí. àwọn wá nǹkan tó máa jẹ fún ẹ bí ò pẹ́ bá wò. ìlú kókó ni wọ́n lù ìlú kótú kótú ni wọ́n lù ohun ayọ̀ àmọ́ bà wọ́n nínú jẹ́ ìròyìn ayọ̀ àmọ́ kòrò létí wọn. ló wá ṣe nìbàdàn. àbí kèmi tún béèrè pé kílẹ̀ ń wá ṣe nìbàdàn mọ̀ pé èmi everywhere you go ni mi everywhere mo ti máa ń jayé so ẹ má wọrí. ok mi wá kí ọ̀rẹ́ mi nìbàdàn. Hmm, ok ẹ dẹ̀ kó palẹ̀ mọ́ o ibùdó pé ẹ sọ fún wa bọ̀ àsìpá ọmọ ìgboro lèmi mo rí iv gbà ibùdó táyà ò bá sọ fún mi. ẹjọ ìpalẹ̀mọ́ kí ni o. Ah, àǹtí ìyanu ṣé ẹ wá ẹ̀mí ni ṣé ẹ bá sọ pé ẹ mọ̀ pé ọkọ yín fẹ́ ṣe wedding tí ẹ wá rò pé irú àwọn abáyò ní mọ̀ tẹ́ invite me ẹ má wọ oríṣà eré mi báyìí torí pé ọmọ gbòòrò tí mo jẹ́ ìnínà mo ṣe ọ́sùn fún iv yìí mo dẹ̀ máa wá ẹ má wọrí má wá pé ah, ah, dín ọkàn yín náà ah, kí ló dẹ̀ ń ṣe báyìí ẹ má wá ẹ̀mí jàre ẹ má wọrí ṣùgbọ́n òun rè èmi máa wá tẹ̀ bá ti invite mi mo máa wá ṣùgbọ́n òun rè ọmọ gbòòrò lèmi náà mo máa wáwé mi náà ẹ má wọrí. ẹ stop jàre àǹtí ìyanu kí ló ṣẹlẹ̀. adé fẹ́ ṣe wedding pẹ̀lẹ́ lòlú. ẹ má bínú ṣé ẹ mọ ni. bọ̀dé fẹ́ ṣe wẹ́dì. mo wà ń bẹ kẹ. ẹ má bínú ẹ má bínú mo ẹ má bínú. Ah! ọkùnrin wà lọ́rùn. bẹ́ẹ̀ ni iná lọ̀rọ̀ àwọn ọkùnrin. Ah, ah. báwo lọkùnrin ṣe máa wà so at least bẹ́ẹ̀ ni tó jẹ́ pé ìjà tẹ̀jà yìí kò ì pọ́ṣù kan kò pé méjì kò pé mẹ́ta ó ti ń plan wedding pẹ̀lú obìnrin mi ah. wá jẹ́ kí n rí bíi pé ọmọkùnrin yìí mọ̀ nípa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí o ah, ah. wo sórí nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé kò ní right láti fẹ́ ẹlòmíì lé because ẹ wà legally married so o kò lè fẹ́ obìnrin mi lé ẹ̀ ṣó ti gbọ́. àwọn ọkùnrin ò dára rárá àtọ́ ah in fact ọkùnrin ò yàtọ̀ sí ẹ̀gún tí ò ṣe dára lé rárá bọ̀dé so gbogbo bí èmi àti bọ̀dé bá ṣe nífẹ̀ẹ́ ara wa tó hmm. àṣé ó ní lọ́kàn wípé òun fẹ́ẹ́ fẹ́ obìnrin mi lèmi because irú wedding tó fẹ́ ṣe yìí kò ń ṣe pé ẹ̀yìn ìgbà tí èmi àti ẹ̀ jà tán ló ṣe gbégbèsè yẹn ó ní láti jẹ́ wípé ó ti ń gbégbèsè yẹn tipẹ́tipẹ́ ó mọ̀ọ́mọ̀ fi ọgbọ́n lé mi kúrò nínú ilé nítorí iṣẹ́ ibi tó fẹ́ ṣe yìí. o get it but nǹkan kan wá ń bá fún mi lórí ọmọbìnrin tó fẹ́ bá ṣe wedding yìí. bí iṣu ẹni bá ta ó yẹ ká fọwọ́. ní ta oró òkun kó mi máa bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. ilé rẹ̀ o ẹlẹ́dàá tó bí o. Sister, sister, sista àbúrò sista Ṣìkẹ́mi wo ṣe wà pa ọjọ́ mẹ́ta ṣé kò wá fún yín láti gẹ̀ẹ́tì mi. àdúpẹ́ ah, lọ́wọ́ ọlọ́run pé mo débi. olúwa ṣe mi kí lè fẹ́ mu kí lè fẹ́ jẹ. Ah, nǹkan tó ṣẹlẹ̀ mi ò mú kankan bọ́ tó bá fún mi lómi for now màá mú náà. sista Ṣìkẹ́mi ẹ eh? ẹ mú kankan. mi mú kankan <laughs> àbúrò ah. lẹ́yìn tó jẹ́ wípé ẹ̀yin lẹ kọ́ mi bọ́n ṣe mọ̀tí ẹ wá ń sọ fún mi pé ẹ mú kankan ẹ máa mú kan o. ẹ eh? mo kọ ẹ bọ́n ṣe mọ̀tí kò ń ṣe dandan kí n ṣe máa mú lọ tí wọ́n bá yàwọ̀ náà àfi ilẹ̀. mo ti gbọ́ kí lẹ ṣàfẹ́ mu kí n lọ gbé wá síta fún yín kẹ́ ṣe máa mú yẹn náà ká tó wọ̀ gbòòrò lọ. omi. sista ẹ lè mú mi ah ẹ lè mú mi sẹ kò pọ́sibù kẹ́ mú mi ẹ máa mú kan bí a ṣe ń lọ sí táwọn a máa paint everywhere red mo ní lè tẹ̀lé ẹ lọ mi bá tẹ̀lé ẹ lọ ṣùgbọ́n àsìkò tí mo wà yìí mo kọ̀ wá kí n kọ̀ wá kí ẹ kí n dẹ padà ní torí mi máa ṣọ mí dání. sista ẹ eh? wá kí èmi kẹ padà kò possible sista kò possible tí mo fi ojú mi rin ilé ni ẹ máa sùn síbí bàá dẹ̀ ṣe máa jáde a máa ṣe fàájì lọ eh? Eh, ẹ jẹ́ kí n lọ gbọ́ tiwa. Mm-hmm. bàbá yẹn. E dákun ṣọ́ wa lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o tí a kò rí ọ̀run yé dákun gbà wá o lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o tí a kò rí. torí pé ojú tí wọ́n ní a ò ní torí pé ìran tí wọ́n ń wò a ò mọ̀ màmá jẹ́ ká kó sí wọn lọ́wọ́ bàbá. Ah, báwo ni wọ́n wá òkè jàre mẹ́dẹ́ ọ̀pá ó ṣe gan-an ni ó kò tọ́jú mi. sista tó fi ń pé kí n má dúpẹ́ lọ́wọ́ mi mọ́ ah, kí lẹ́yìn dúpẹ́ lọ́wọ́ mi fún ṣé ẹ̀yin ọmọ gbogbo nǹkan tẹ̀ ti ṣe fún mi nígbà yẹn nígbà tí mi ò tiẹ̀ nílé lórí tí mo kàn ń rìn káàkiri ṣé mo bẹ́ ṣe gbà mí lọ́wọ́ tẹ̀sẹ̀ ẹ sọ pé ìfẹ́ rẹ mi ṣé kò le. Eh, yẹ kò le kò le ọ̀rọ̀ ọkọ ẹ ni mo fẹ́ bèrè lọ́wọ́ ọkọ ẹ tó ń ròyìn fún mi látàná kí ló ń ṣẹlẹ̀ báwo lẹ ṣe ríra gan ṣó ti já mi jẹ́ kí n mọ nǹkan tó ń lọ kí ló ń ṣẹlẹ̀ mo pa àṣírí máa wà ń bẹ́ẹ̀ náà. Ah, ah, sista ṣe fẹ́ máa wá ẹ̀ mi ah, ṣe fẹ́ máa pretend mi pé ẹ mọ bí géèmì ẹ ṣe lọ ni. kò yé mi. sista ṣe bí ọkọ rẹ yín tó ń lé ẹnu lórí tv lọ́jọ́ yẹn ni tó ń lẹ́nu belebele pé ẹ ọkọ mi ọ ọdẹ ọkọ mi is this ọkọ mi is that tí mo hmm. sọ wípé wọn kì í sọ bẹ́ẹ̀ mo dẹ̀ promise yín pé mo máa gba ọkọ rẹ yín ọkọ rẹ yín yẹn níṣẹ́ wá rí wípé ẹ̀ ń jẹ mí ní two hundred thousand báyìí. so ọkọ̀ yanu ló ń sọ̀rọ̀ ẹ̀ fún mi látànà. ẹ ọkọ ìyá mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti wá di ọkọ ti tèmi báyìí ṣe ti wá rí wípé two hundred thousand naira mi mo máa gbà lọ́wọ́ yín. Hmm. níbo lẹ ti pàdé ara yín o. sista ẹ fẹ́ mọ̀ di abájú. sọ fún mi náà. ẹ fẹ́ mọ̀ mo play game yẹn. padà sórí ètò wa abala kejì lórí ètò bó ṣe ń lọ níbi tá a ti ń gbára wa níyànjú lórí ìgbéyàwó òde òní gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín tẹ́lẹ̀ wípé àlejò wa lórí ètò lónìí ó máa yà yín lẹ́nu ẹ gbà mí láyè láti introduce ìyá wa ògbóǹtarìgì oníṣòwò ni wọ́n ìyá wa ẹ jọ̀ọ́ ẹ bá mi sọ orúkọ yín fún àwọn aráalé. Ah, mo kí gbogbo ẹ̀yin ìyá àti bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n àti àbúrò mi tí ó wò mí nílé orúkọ tèmi ni Mrs. Ìyanu Olúwapọ̀ ṣé àlàáfíà lábà gbogbo yẹn. ṣé ìyá wa Ìyanu Olúwa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a ní nǹkan méjì tá à ń ṣe lórí ètò yìí ju ká máa gba àwọn ọ̀dọ́ òde òní ní ìyànjú lórí ètò ìgbéyàwó ẹ jọ̀ọ́ mo máa fẹ́ kẹ́ ẹ sọ pọ́ìntì méjì tàbí mẹ́ta lórí adùn àti ìkorò ìgbéyàwó fún wa. Ah, ẹ ṣe gan-an olóòtú ah, ìbéèrè ńlá ni ìbéèrè tẹ́ bí mi ṣe rí alákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ kí n sọ wípé kò sẹ́ni tó mọ̀ tán ọlọ́run ọba nìkan ló máa ń tọ́ gbogbo wa sọ́nà tẹ́ bá réèyàn kan tí ìgbéyàwó ẹ̀ tó ń dán mọ́rán ẹ má ròyìn pé mímọ̀ ṣe ni o hmm. oore ọ̀fẹ́ ọlọ́run lórí gbà ṣe rí tẹ bá bi èmi níwọ̀nba ọgbọ́n orí tèmi èmi ò bá sọ wípé ìkan lára àwọn nǹkan tó jẹ́ ìkorò inú ìgbéyàwó òun ni wípé a máa ń ní agídí ọkàn hmm. agídí ọkàn tí mo dẹ̀ ń sọ òun ni pé bóyá àwọn ìwà kọ̀ọ̀kan tá a ti ń wù kó tó di pé a wọnú ìgbéyàwó yẹn a kì í fẹ́ fi sílẹ̀ hmm. a máa ṣì ń fẹ́ tẹ̀síwájú nínú ẹ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ ẹ jẹ́ kí n sọ pé òkè bóyá obìnrin tó ti jẹ́ pé òun àtàwọn ọ̀rẹ́ wọn máa ń jáde dáadáa wọn máa ń lọ klọ́ọ̀bù bóyá gbogbo friday lálalẹ́ friday àbí wọ́n máa ń lọ kílọ̀sì wọ́n á fẹ́ lọ sílé ìbẹ̀kú dẹ̀ síbí yẹn fẹ́ lọ kílọ̀sì tí wọ́n ní lọ́ọ̀sì ẹ̀ papọ̀. fàájì yẹn ti wá wọ̀ ọ́ lára débi wípé kò ní lè stop tó bá wọlé ọkọ á sì fẹ́ continue ẹ̀ gbogbo àwọn nǹkan báyẹn kò dé kí n sí àyè fún nílé ọkọ obìnrin tó bá ti ládé lórí ò lè máa jáde anyhow hmm. nítorí pé ibi tó ti ń rìnrìn kùnrin káàkiri òun náà ti máa fi lọ́kùlọ̀ lọ àmọ́ kí nìyẹn àwọn obìnrin mi hàn nílé kan tí a wá di pé ẹ ṣé kí n má bá àwọn ọ̀rẹ́ mi ṣe mọ́ ni ṣé kí n má jáde mọ́ ni ṣé kí n má ṣe kí n má mọ̀ ni láti bẹ̀ lọ ìjà máa wáyé láàrin òun àti ọkọ hmm. ṣé wàá rí ìyẹn wá jẹ́ ìkan lára ìkorò inú ìgbéyàwó tí mo fẹ́ bẹ àwọn ọ̀dọ́ pé kó máa rọ́jú tó bá ti di pé wọ́n wà nílé ọkọ kó máa jẹ́ kára wọn máa balẹ̀ gbogbo lifestyle tó ń lò láyé àtijọ́ kó tó márì yẹn kan yọwọ́ kúrò nínú ẹ̀ àlàáfíà máa wà nínú ilé bẹ́ẹ̀. ṣẹ́wárí tá a bá ní ká sọ nípa àdùngbéyàwó àdùngbéyàwó ah, máa dùn gidi gan-an in fact kò sí adùn tó dùn tó adùn gbéyàwó pàápàá jùlọ tí ọlọ́run bá ti wá ṣe ìwà àtọkọ ẹ ní ọ̀rẹ́ ara yín tẹ ní àgbọ́yé ní ìtàwọn olóyìnbó ń pè ní understanding ah èèyàn máa gbádùn ìgbéyàwó yẹn ẹ jẹ́ kí n fi tèmi àtọkọ mi ẹ jẹ́ kí n fi ṣe example ọlọ́run kẹ́ mi pẹ̀lú ọkọ tó fún mi hmm. tó bá ń sọ wípé adé orí èèyàn adé orí mi òun lọkọ mi fantastic ọkọ mi máa ń tọ́jú mi kò sí nǹkan tí ò kí ń ṣe fún mi ṣe rí tó bá jẹ́ wípé ẹ délé wa ni tí ẹ bá rí bí ọkọ mi ṣe máa ń ṣe ìkẹ́ mi oh. ẹ̀yin gan máa jowú ọkọ mi ò kí <laughs> olóòtú ṣe rí ọkọ mi ò hmm. kí ń jẹ́ kí ìrárìn mi o ah. ẹ lè sọ̀rọ̀ mi láì dá níwájú ọkọ mi ó máa bá yín jà tó máa faraya ni kó fi mí ṣeré rárá àti rárá in fact bí mo ṣe wà yìí tí n bá sọ fún yín pé òkè nǹkan báyìí lọkọ mi ń ṣe lọ́wọ́ tẹ bá délé bẹ́ẹ̀ ṣe máa bá nìyẹn. lóòótọ́. a nífẹ̀ẹ́ ara wa a trust ara wa a dẹ̀ kí n fi ọ̀rọ̀ ara wa ṣeré bá ṣe wà yìí a kì í jà nítorí pé a ti ní àgbọ́yé tó dán mọ́rán láàrin ara wa nǹkan báyìí lọ́kọ mi ò fẹ́ mi ò kí ń ṣe nǹkan báyìí níyàwó mi ò fẹ́ ọkọ mi ò ṣe olóòtú bílẹ̀sì mi eh? pẹ̀lú ọkùnrin alálùbáríkà eh? ọlábọ̀dé sàmìsẹ ah, nínú gbogbo kí ló gùn nínú ọ̀rọ̀ tó sọ yìí kí ni ogún dùnú nǹkan tó sọ ẹ̀yin èèyàn ó tọrọ máa ń korò lára. ó <laughs> oh, ṣé nítorí pé ó ti wà lọ́kì ó ọkùnrin gidi ṣé yẹn wá túmọ̀ sí wípé ìwà gidi tó ní ló jẹ́ kó rí ọkùnrin gidi ni no now ok ẹ̀yin sìn ṣé nítorí pé ẹ̀yin ò níwà gidi lè ṣe tí màá rìn ni ọ̀rọ̀ ìwà gidi ọ̀nà ìwà gidi wọn tí orí nìkan. sista ibi tí mò ń lọ gangan nìyẹn kò ní ìdí gbogbo nǹkan tó ń sọ yìí náà kò ní ìdí àtọ because <laughs> sista àwọn ọmọ mi àwọn ọmọ mi ní gbòòrò ah tán bá mú ọkọ rẹ yín tí wọ́n ṣe orí oríṣiríṣi fún ọkọ rẹ yín <laughs> tí wọ́n gbé ọkọ rẹ yín lọ sí level tíyàwó ẹ̀gùn ògbèdè ah ọkọ rẹ yín máa gbàgbé lé mẹ́ẹ̀ẹ́n. <laughs> ṣọrin kó kúrò ní àwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹni mọ̀ sọ kó tún wá kan ìwọ ìyá wọn wàláì tó bá fi orí sí wàá gé orí ẹ̀ dànù mo sọ fún ẹsẹ̀ kọjá ìbí ẹ̀ o. sista ah, ah, ẹ má dán mi wò rárá o mm-hmm. ah, ẹ má tẹ̀ fi irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ má fi dán mi wò ó ṣẹ́ni tẹ́ bá múrù nǹkan yẹn wá pé kí n kàn taste ẹ̀ sista mo máa jẹ́ gbogbo ẹ̀ lẹ́nu mo tún máa gbé mi ni ẹ má gbèrú yẹn wá síwájú mi ẹ má fi dán mi wò wọn kí n fi rú bá mi ṣeré o. Ah, èmi á gbọ́kọ̀ ọ̀rẹ́ yín ni o. dùn èmi ò tiẹ̀ tí wàá rọkọ̀ rẹ̀ bọ́t àwọn ọ̀rẹ́ wa tó ti ń lọ sílé wọn. àfi tó bá máa gbà lágbára ọlọ́run. wọ́n ròyìn pé kò sí nǹkan tó lè wo àárín wọn ká máa ní abo ti gbà á. sista sista ok mo wá fi ń da yín lójú pé èmi o hmm. èmi o hmm. èmi tó kẹ́ o máa gbọ́kọ̀ rẹ̀ yín. tó bá jẹ́ pé bó ṣe fẹ́ ni kémi lè fi dá ẹ lójú pé o ò lè rí ọkọ rẹ mi gbà di àfi two two hundred k sí. deal. deal. <laughs> sista ẹ má waste owó yín <laughs> ẹ má waste owó yín èmi máa gba ọkọ rẹ yín mo máa gbà tí kò dé sí nǹkan tẹ́nibọ̀dì fẹ́ ṣe. wọ́n ní kó má sanwó nù sista a ní mo máa gbọ́kọ̀ rẹ yín tẹ́nu ẹ̀ lébelebele òṣì tv tó ń pariwo kinní kan ẹ wò ó náwọn lẹ́bù kan tẹ́mi máa gbé ọkọ rẹ yín dé tọkọ rẹ yín ò dé rí sista ọkọ rẹ yín máa máa ké ni kò yé yín ni ẹ̀yin ò já sí ni sista mo pẹ́ yín ti dàgbà ah ah sista ẹ miss <laughs> máa gbọ́kọ rẹ yín ẹ má wọrí ẹ fọkàn balẹ̀. inú mi dùn wípé mo pè yín ẹ dá mi lóhùn ó ní bísínẹ́sì kan tí mo feel pé a lè jọ ṣe papọ̀ torí ẹ̀ ni mo ṣe pé. okay business. Yeah. when i'm not a businessman so kí ló lè dùn business lọ mi. <laughs> yeah i know you are not into business but mo feel pé ọmọ ògbóró ni ẹ ó dẹ̀ já dáadáa ìgbà tí mo ro one plus mo mi papọ̀ tí mo ń roró èèyàn tí mo need mo wá kàn rorororo mo kàn rántí ni pé ah mo ní bọ̀bọ̀ yìí náà mo kàn pé irú ẹ̀ àti girlfriend ẹ̀ ẹ̀yin lè lè ṣe nǹkan tí mo fẹ́. anyway um, Tókẹ́ i am solidly behind you in as much as to bá jẹ́ pé nǹkan tó gbé wá nǹkan tó máa yọ owó ni of course ó máa yọ owó náà ah, ah báwo ló ṣe máa bó máa ṣe business tí kò níyọ owó kò possible náà ó ní lady kan tó gba ọkọ mi mo dẹ̀ ti bẹ̀ ẹ́ mo ti bá a sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọlúàbí bọ̀ ó yarí pé òun ò lè fọkọ mi sílẹ̀ kẹ̀dẹ̀ wá máa wò ó ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni o. irọ́ ni o. wèrè lóbìnrin mi o sọ́ọ̀rì òun bíi ti ń kọ́ èmi ti àná gbọ́ pé láwọn. kí kí lẹ́yìn sọ ìbọn ẹ má sọ fún mi pé torí ọkùnrin la ṣe fẹ́ lọ ṣe bísíǹsì la fẹ́ ṣe. ó fẹ́ jà nítorí ọkùnrin wa bó fẹ́ ṣe ìkọ̀kọ̀ fẹ́yàn nítorí ọkùnrin bó ọkùnrin pọ̀ ń gbòòrò now you can as well go outside and look for another guy now kí ni tó wọ́n fi máa dà wá láàmú nítorí èèyàn kan gba boyfriend àbí anything èmi ò ní interest o èmi ò dẹ̀ feel pé mo lè ṣe ah, business ìwé ìwé nìyẹn. Hmm. nítorí pé o ní boyfriend lẹ́gbẹ̀ẹ́ nítorí ẹ̀ ló ṣe ń sọ bẹ́ẹ̀ ṣé o mọ bó ṣe máa ń rí lára ni kí wọ́n gba ọkọ èèyàn odidi ọkọ èèyàn kí wọ́n gbà ok jẹ́ kí èèyàn kankan wà bẹ́ẹ̀ ṣe rẹ́njọ́ kan kó kàn gba boyfriend ẹ̀ wàá mọ bó ṣe máa ń rí lára wọ́n náà mọ bó ṣe máa ń rí lára but anyway there is no problem tí ẹ bá sọ pé ẹ ṣe do mo ti make plans mi tí mo ṣe máa rí ọkọ mi gbà padà pẹ̀lú support yẹn but tẹ bá sọ pé ẹ ṣe it's okay èmi kàn wò pé tí n bá fún yín ní two fifty thousand yẹn at least ó máa ṣe nǹkan kan lára yín. two fifty what? fifty thousand. ohun ayọ̀ a bà wọ́n nínú jẹ́ ìròyìn ayọ̀ a kúrò létí wọn. mo kúṣẹ́ tí n bá kúṣẹ́ mo ní tí mi ò bá kúṣẹ́ ńkọ́ ẹjọ́ kí ló máa ń ṣe ẹ̀yin ọmọ yìí tó jẹ́ pé ara jẹ́ òkè ìta iná tó jẹ́ pé téèyàn bá ti kọ̀ tí ò ti wá sídìí ọjà ẹ̀ ní ọjọ́ ẹ̀yọ̀ kan péré báyìí ẹ máa ṣe gbogbo ẹ̀ báṣubàṣu ni ẹ gbogbo ẹ ṣe ṣọ́ọ̀bù fún mi ẹ ẹ lè arrange àwọn aṣọ yìí dáadáa kí kó sọ́mọ̀ wọlé kó wù wọ́n kí ló máa ń ṣe yín gan-an jọ kí ló ń ṣe bẹ́ẹ̀ látàárọ̀ tó ti lọ àtẹ̀ǹtì àwọn customers tó wà ní ẹ̀yin lẹ́ni kí n mú wọn lọ sínú ọ́fíìsì. èmi mo ní kó mú wọn lọ sínú ọ́fíìsì mo káàbọ̀ oníranù. wọ́n ní wọ́n ṣe ń dúró de. ta ni. ẹ wọ́n máa ti lọ ni kí wọ́n béèrè. gbà kó máa arrange kó fọpọlọ arrange. Ah, ẹ ká sọ ẹ ma ọ ká sọ ẹ ra ma ọ àwa nìyẹn o ẹ pẹ̀lẹ́ ah, ẹjọ́ ẹ má bínú mi hàn pé mo ti rojú yìí o. ẹ ti ẹ rojú mi rí èmi ni mo pè yín lórí fóònù mo ní ká rí yín fún business. ooo oh! ẹ má bínú ẹ má bínú ẹjọ́ torí Ọlọ́run àtìgbà tí mo ti débi báyìí látàárọ̀ àwọn ọjà tí mò sọta ọ̀tún yẹn kò tiẹ̀ jẹ́ kí n rántí mọ́ ẹ má bínú ẹjọ́ ah táìmù tẹ ẹdẹ wá wá yìí táìmù tí mo wá bísí gan ní báyìí o. àǹtí èmi náà ti ẹ̀jẹ̀ rí pé ẹ máa ń bísí ọmọ alájẹ ni you are just too nice bó ṣe ròyìn gẹ́lẹ́ problem mo ṣe bá yín. thank you ẹ ṣé gan ni ẹ ṣé gan ni ah, ah, báwo wà ní ká ṣe ṣé báyìí. ẹ ṣe mọ̀ pé à nílé ìdúró sọ̀rọ̀ yẹn ṣe mọ̀ pé ògiri ilé ti bà èèyàn ló jẹ́ bẹ́ẹ̀. ok ẹ mọ nǹkan ẹ jẹ́ ká wọ ní ọ́fíìsì mi ká lọ sọ̀rọ̀ all right. wá ìṣe wọlé sọkọ lára ẹ play game mi nìyẹn o tó mi ò tí ẹ bá sọ ọ̀rọ̀ ẹ fún anybody rí o lẹ́yìn àwọn ìdájọ́ hmm. ṣiṣẹ́ yẹn ẹ̀yin ni the first person tí mo máa ever sọ fún mo dẹ̀ ń sọ fún yín lẹ́nu nítorí pé mo <sighs> trust yín mo dẹ̀ mú yín gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ mi mú mi gẹ́gẹ́ bí àbúrò yín ẹ̀ lè dà mí nítorí ẹ̀ ni mo ṣe ń sọ àṣírí yìí fún yín. tó mo sọ fọ́kọ mi pé mi ò fẹ́ wedding aláriwo mi ò fẹ́ ariwo mi ò fẹ́ rò bọ̀ nígbà tó máa dé on to book one point seven million ni. bẹ́ẹ̀ ni ó dẹ̀ ti mọ̀ pé irú wọ́ọ̀lù bẹ́ẹ̀ yẹn dẹ̀ ni ó dà pọ̀ sọ pé ó lè gba bóyá bíi three hundred people. Hmm? bò wá fẹ́ kérò pọ̀ ṣàbọ̀ mo fẹ́ kẹ́ bá mi invite àwọn ọ̀rẹ́ yín àwọn ọ̀rẹ́ yín àwọn èèyàn gidi mi ò fẹ́rò àwọn èèyàn tó hmm. ẹ mọ̀ àwọn olówó àwọn ni mo fẹ́ bóyá bíi five or six wọ́n ti tó. orí tó kẹ́ wàhálà tó o bá sọ fún mi èmi á sọ fún ẹ wípé mo gbé ìdí fún ẹ ìbá ẹ. sista mo sọ fún yín lọ́jọ́ yẹn pé wọn kì í bá èmi lérí. ó sọ bẹ́ẹ̀. wọ́n ní wọn kì í bá mi lérí ah. Ah, orí tó kẹ́ ju gbogbo ojú tẹ̀ fi wò yẹn mo jù bẹ́ẹ̀ yẹn lọ sista àfi nǹkan tí kò bá wọn mi ṣe bọ̀ nǹkan tó bá wọn mi ṣe báyìí ah, mo máa ṣe o. mo gbèdè fún ẹ. <laughs> sista ẹ má ẹ fọkàn ara yín balẹ̀ anytime tẹ bá rí pé bóyá ẹ ní èèyàn kan tẹ láìk tẹkàn pé ẹ láìk kò bá ti níyàwó márùn-ún dé àbí mẹ́rin ẹ̀yẹn fọkàn ara yín balẹ̀ ẹ̀yẹn kan wá bá mi kí wọ́n bẹ̀ má wọrí o ṣe ṣé o ti gbọ́ o ṣeun ṣe gan ni. ẹ sista afa ibo ni ká gbórí wọlé ni. gbórí lọ bo wo o ti dá mi dúró tẹ́lẹ̀ bí mo ṣe wà yìí ilé ní kókó ta mo lọ lé máa máa wù tí bá máa máa jẹ kó o mọ ah mo tẹ̀ mọ̀ pé nǹkan tó wà nílẹ̀ bad kò sí wàhálà <laughs> o ṣe àbúrò. Baby. Sweetheart. Yes, darling. Ah, mà ti Ah ah. Oh. <laughs> Mo sọ fún ẹ pé mo fẹ́ jáde o. <laughs> Oh, take me serious, right? No, no, baby. No, baby. O mọ̀ pé kò yẹ kó jáde nínú ilé. Ó yẹ ká wà nínú ilé yìí. Torí kí ni? Mo kàn fẹ́ kó wà pẹ̀lú mi náà ni. So, wo month ta answer In the next two months la ṣẹ̀ṣẹ̀ máa ṣe wedding ṣé kí n dẹ̀ jókòó tiẹ̀ nínú ilé ṣé àní jẹun ni àbí <laughs> kíkan máa wò ìyàwó mi lójú àbí lọ́lọ́ má yẹ kó rí bẹ́ẹ̀ àwọn èèyàn kan la máa pè sí wedding wa àwọn èèyàn kan la máa sọ fún planning gbọ́dọ̀ wà so fún mi láàyè láti jáde kí n jẹ́ káwọn èèyàn tiẹ̀ rojú mi díẹ̀ kó tó di pé máa fi mi sínú kéèjì àbí. <laughs> bèbè mi ní pẹ́ mi ní pẹ́. Eh, no problem o kí mo sọ fún ẹ wípé mi ò fẹ́ ariwo pé orí mi ò fẹ́ ariwo. ó sọ bẹ́ẹ̀ bó sọ pé o ti gba big all already tí kò dẹ̀ sí nǹkan tí mo máa ṣe sí. ó sọ pé lẹ́dàá tiẹ̀ ò fariwo mo dẹ̀ lẹ́lẹ́dàá tèmi aláriwo ni. Mm, kò sí problem um, so I have these four IVs for you. okay fún àwọn ọ̀rẹ́ tí o feel pé ó yẹ kán wà níbi wedding wa àwọn ọ̀rẹ́ tí wọ́n wà important ti tọ̀dọ̀ wọn lélẹ̀. four. yes. thank you. Four ó ṣe gan-an mo really appreciate ẹ gan-an o tí o tiẹ̀ fún mi mẹ́rin nínú àwọn ọ̀rẹ́ mi <laughs> ọmọ tẹ́ máa ṣe wọ́n gba mẹ́ta ẹ̀ má waste iv fún mi ṣé o ti yẹ jẹ́ kí n mẹ́yọ̀ kan ìdání fún èmi fún ara mi tí màá fi wá sí wedding wa jẹ́ kí n lo eléyìí. <laughs> kò possible now. kò possible ike kí n lọ iv wá sí wedding. <laughs> kò possible kákan lè jọ ṣe nu lélì tó máa tó. mi ò fẹ́ kérò pò èmi fẹ́ kí n rò pọ̀ ó dẹ̀ ní reason tí mo fẹ́ kí n rò pọ̀ sori téèyàn bá fẹ́ ni tó understand èèyàn téèyàn fẹ́ onírọ́ téèyàn fẹ́ ni tó rí ọkàn èèyàn gangan kò sírù nǹkan tí ò ní ṣẹlẹ̀ jẹ́ kí gbogbo ayé mọ̀ pé ìyàwó gangan alálùbáríkà ni ẹ ṣó ti yẹ ń sìn bá mi kó mẹ́ta yìí padà sori mẹ́ta tó wà lọ́wọ́ mi ṣé bẹ́ẹ̀ mi náà ni mo ṣe màá wá yí òdo méjì sẹ́yìn ẹ̀ á jẹ́ mélòó. three hundred. three hundred. see you later. <laughs> Bye. Hmm. This is very good very good evidence uh, but nǹkan kan ni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ sìn tí a bá fẹ́ rí ọmọbìnrin yìí ibo láti lè rí gangan. ẹ wò ìyẹn ló simple jù nǹkan ẹyọ kan tí mo lè ṣe ni pé mo lè lead àwọn boys ní débẹ̀ but máa náwó ọbẹ̀ sí mi ní débẹ̀ tán mi ní bá wọn débẹ̀. that that that's good enough uh, ó wà òkè bẹ́ẹ̀ yẹn. Um, officer James. yes sir ìgbà tí mo rò iṣẹ́ ìyanu rẹ̀ láyé mi mo rí pó ga mo rí pó ga bàbá ah madam ẹ káàárọ̀ káàárọ̀ mo ti máa jáde rèé yà èmi náà ti clean up ẹ máa bọ̀. bó ṣe ó ṣó pé o fọ mọ́tò yìí láàárọ̀ yìí. èmi náà ti clean ni àwọn dọ́ọ̀sì rẹ̀ nǹkan rẹ̀ ládùúgbò àwọn olùdíà tí gbogbo dọ́ọ̀sì kan ara mọ́tò báyìí. kẹ́ ẹ wo ara ìdílé náà ti nù àbẹ́gbẹ́ máa bọ̀ yà good morning ẹ jọ how may I help you. Hi. Ẹ jọ̀ọ́ mo believe pẹ́yìn ni Mrs. Oritoke Sanusi. Yes. Yes. Okay. Agbófinró la wà. Okay. From state headquarters. You are under arrest, please. Arrest? Arrest? Um, for what? Ah. ah. Ẹ dá yẹn padà. Ìyẹn ní ká máa sọ ẹ dá oya search warrant tún ẹ̀ra arrest warrant tún ẹ̀ra. Ìyẹn ní ká máa sọ ẹ dá padà jàre. Ẹ kọ́ bọ́sì into someone. Ah. Sorry, if you need the warrant. Can please, can I have it? Okay. Under arrest. For what? madam ẹ ṣẹ́kì ẹ jọ àyè gbà yín láti sọ anything bí ibà gbogbo nǹkan tẹ bá máa sọ tá a bá dé ọ̀dọ̀ wa lọ́hùn ẹ máa ṣàlàyé please. but it's under prohibition of nineteen eh. ninety nine constitution that ẹ ẹ ẹ pàlìbájì you tó sọ wọn sá. ìjẹ̀bú ìjẹ̀bú ìjẹ̀bú take it easy ẹ̀rù ò bà mí mi ò ṣe nǹkan kan tí kò dáa wọ́n dẹ̀ sọ wípé èèyàn tó bá jẹ gbì òun rẹ̀ máa kú gbì o sense ti mi ò dẹ̀ ti ṣe nǹkan tí kò dáa ọkàn mi balẹ̀. Yes, ma wá make sure wípé o tọ́jú inú ilé o ìwọ àti Tọ́pẹ́ ẹ má ṣe bálabàla nítorí pé mi ò sí nínú ilé o. ẹjọ́ hmm? ẹ ti ń fi ẹjọ́ dá wa dùn. it's okay it's okay come in. no no no oh, no àwa náà gbé mọ́tò tiwa wá. ah wọ́n tún wọ̀ mọ́tò wọn mọ́tò ló máa jáde ìyẹn ní ká máa sọ mínísítà ẹ wo ìjọba ni wọ́n rà security mi rà má dẹ́ ẹ̀fẹ̀jẹ̀ kí máa wọ́n fà. Ìjẹ̀bú ó ti tó it's okay it's okay padà bọ̀. ìjẹ̀bú ìjẹ̀bú sàn. wọ́n kì í dúró. ẹ jẹ́ ká máa mú ọ̀rọ̀ àti o ẹ jẹ́ ká máa go. this way please this way please. kẹ́ máa gbé uge uge kẹ́ máa gbé uge uge àsìdè go ẹ jẹ́ ká máa ọ̀rọ̀ àti o headquarter ni bàbá àwọn àdébẹ̀ ẹ máa ẹ máa ṣe ká mọ́ òde lọ o dáadáa oṣù. ẹnu ẹni ẹnu ẹnu mi kó má pa mí o. fẹ́ ṣẹlẹ̀ ojú ẹ ní bíbá iná tí mo fi ń pa arábìnrin kí ló tó fẹ́ kí n ṣe. Eh, mi ò mọ̀ bóyá ó ti ń bọ̀ àbí ó ti padà sílé àbí kò tiẹ̀ wá mú àmọ́ tó ń ṣẹlẹ̀ ń bẹ̀. ok kí ni nǹkan tó fẹ́ kí n ṣe. bóyá kò pé ká lè mọ ibi tó wà bóyá kò wá mú àbúṣe ń bọ̀. bóyá kò sí kó mọ̀ lára o pẹ̀lú makeup ilé bóyá kẹ̀pẹ́ ló máa sọ fágbàlagbà o. ẹ ah, eh, ṣe pé mo ò kì í yẹn sìn máa ẹ fún mi o lo ẹ fún mi o gbogbo acting yìí wọ̀gbọ̀n ò lè act irú tó tó tó di ní báyìí náà ojú ẹ̀ mo fi ń communicate pẹ̀lú ẹ̀ tó kí ló tún fẹ́. hello sir. madam uh, please um, where are you right now. mo ti ń bọ̀ mo ti fẹ́ débẹ̀ ẹ má bínú tráfíkì kékeré kan ló ń lọ. oh okay okay. Eh, eh, because um, reason lele èmi ti wà ní hòtẹ́ẹ̀ tí mo ní ká meeting àwọn tá a dẹ̀jọ fẹ́ ṣe meeting pẹ̀lú yín àwọn náà ti wà níbí mm-hmm, ẹ̀yin nìkan là ń dúró dè ok ok ok ẹ eh, ẹ má pẹ́ nígbà yẹn. ok mi ò ní pẹ́ dọ́dọ̀ yìí all right sir. thank you thank you so much. kí ló sọ kí ló sọ. olóhùn ti fẹ́ dó tẹ́lẹ̀. ẹ̀ẹ́n náà ìlú kí láyà ọmọ ọkọ tó máa ṣe ń sìn kó tó dìpọ̀ dé wàá já pánsìn wàá kàn lọ farapamọ́ síbi kan ṣùgbọ́n táwọn tá a bá ti ṣe gbogbo dédé náà tá fẹ́ ṣe tí gbogbo ẹ̀ ti dán àkàn gba ẹ láago adé máa wọlé bọ̀ àbí kí ni kí ẹlẹ́nu wa mọ̀ ẹ́. um, no problem but please ẹ jọ ẹ ṣe clean job please no traces. èmi tọkẹ òun òfófó ń ṣe òní ò jẹ dáadáa ibi tó ràn mí dé gan máa jẹ́ kọjá rẹ̀. clean job no praises. <laughs> oyè bá dẹ̀ láàárọ̀ mi. yẹ kí n máa act fi mọ honestly yẹ kí n máa act fi mọ tí bá máa act ta ni màá máa kàn kí ti pẹ̀lú. no no no no no no mo tiẹ̀ fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn àtọ ẹ ẹ mọ̀ wípé wọ́n sọ wípé ìyá méjì kò gbọ́dọ̀ jù kó gbẹ̀ mí no no no ẹ má ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kò dá. so what next. kí ló kọ picture mi. ah ok oya oya oya oya oya. káyà mi lọ. má fi wá ní wàá yọjú ẹ mọ́ ọ. Ah, rọra o. oya kiss kiss ẹnu ẹnu. Ah, another style ó ti tó. another style kí ni èwo ni. ó yà ẹ stop ẹ má pariwo náà. ẹ̀hẹ̀n ó yà. yẹn ló kàn yẹn ló kàn. ṣé ṣọ́ọ̀tì yẹn máa dàbí ṣá wàá sún sẹ́yìn ni ṣe kọ́kọ́ ya fúfú. Ah, mo jalè léyìí má bọ̀ báyìí má bọ̀ báyìí jèrè ah, lórí ìyá ni ẹ̀ ah. ń jẹ balabala jẹ má má pa ìyá lọlẹ̀ lọlẹ̀ tó ti rárá mi jẹ báyìí. bóyá ká ṣe fídíò mm-hmm, fún nǹkan fún wọn lè rí i. another style ah ìwọ gan-an kiss kiss kiss kiss eh? okay kiss eh, kiss. arábìnrin so ìwọ ni ìwọ ni gbẹdá ìwọ ló wà nínú ìgò to ń jẹjì ìwọ ló fẹ́ da márẹ́jì mi rú jọ tún rí ọlọ́run arábìnrin kí ni mo ṣe fún ẹ náà ṣé o mọ̀ mi rí tìtẹ́lẹ̀ ni ṣé mi àti ẹ̀ṣẹ̀ àtijọ́ ní nǹkan tìtẹ́lẹ̀ ni kí ni nǹkan tí mo rà nígbà ẹ tí mi ò fún ẹ lówó ẹ tó fi wò sùsùsùsùsù tó dẹ̀ fẹ́ da ilé mi rú tó kí ni mo ṣe fún ẹ gangan náà ìtọ́tọ́ lọ́lọ́ ẹ bá bí pé kí ni mo ṣe fún. madam ẹ calm down. as a matter of fact mo fẹ́ tí ẹ jẹ́ kó sọ fún gbogbo wa nísìnyí how did you plan all of this báwo ló ṣe carry her out. teamwork ni kò kí ń ṣe èmi nìkan ni mo ṣiṣẹ́ yẹn dó èmi ni mo fọkọ̀ tí mo lọ rojọ́ fan tí ó ṣì àǹtí àgbàyà èmi rò pé èèyàn gidi ni wọ́n pé ẹnu wọn máa bò ni mi mọ̀ pé lẹ́jọ́ òṣì mi mọ̀ pé èèyàn burúkú èèyàn rádaràda wọn ni wọ́n. o ò tí ì get nǹkan gangan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ why tó fi jẹ́ yí pé this particular family this man and this woman ni o take as your project láti destroy ilé wọn. kò kí n ṣe wípé òun mi kì í dalé wọn rú because mo ò mọ̀ wọ́n rí tẹ́lẹ̀ but ìyàwó yìí ni ó fẹnu ara ẹ̀ kó bára ẹ̀ mo kàn ń wo interview kan ní ọjọ́ kan ní ìdèrí tí ó ń sọ̀rọ̀ pé ah, my husband is this my husband is that ọkọ mi ó lè fò sókè fún mi ó lè ṣe kinní kan fún mi ó lè ṣe wọ́n pa ah èyàn kì í sọ kò ń ròyìn ọkọ ẹ̀ tó báyìí ní ojú àwọn èèyàn èmi ò tiẹ̀ kọ́kọ́ take it serious tẹ́lẹ̀ mo kàn fi ń ṣeré a kàn fi ń ṣeré ni bí àǹtí òṣì àǹtí àgbàyà yìí mo ṣe gbówó lé nìyẹn pé ó yá ká bet two hundred thousand mo kàn pa á ṣáǹtí òṣì fẹ́ máa dí ẹ̀mí ni mo ṣe rò pé òkè ó yá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ mo kọ́kọ́ instruct àwọn guys mi nìyẹn pé kán lọ sí ṣọ́ọ̀bù ìyàwó ẹ̀ kán lọ wo bó ṣe jẹ́ bó ṣe gbogbo ọ̀nà ibi tó ń gbé gbogbo ẹ̀ wọ́n ṣá get ẹ̀ Yeah. Boss, it's done, sir. Sir, ó kàn jábọ́ lọ ni. Kí ló dé? Kò sí ẹ̀ meet me for the first time. Ó kàn lulululu. Ó máa yàn mojú o. Ah, ok, ó mọ nǹkan so um tó ń try láti sọ fún mi sí o ti get gbogbo four one I swear àìsàn gbogbo details ẹ pátá ló ti wà lọ́wọ́ mi. Ọlọ́run bá ń gbọ́. ọba ọbẹ̀ ọbẹ̀ mo jẹ́rìí ọmọ mi ò ṣe é ah, tèrè. bàbá ẹ mọ̀ mí. èyí <laughs> ẹ wo àìwọ́ ló ń sọ̀rọ̀ báyìí tó bá jẹ́ wọ náà ó mọ̀ pé iṣẹ́ tó kọ́kọ́ náà wọlé yẹn náà ó máa fẹ́ gbàbẹ̀ ọ̀rọ̀ business ló bá wọlé náà ẹni tó dẹ̀ jẹ́ pé business woman ni ó máa fẹ́ gbórí wọlé reason tó ṣe ń jábọ́ nìyẹn. bọ̀ bọ́sí meeting me for the first time ó yẹ kó tiẹ̀ kó tiẹ̀ ṣẹ́nu pó ṣẹ́ mọ̀ kan speed ọ̀rọ̀ lọ ni. ìwọ nǹkan tó bá jẹ́ kan jábọ́ lọ jàbúrà tárí blablabla ah, kí ló dé. mo lè tẹ bọ́tì yẹn one plus one mo tẹ gbẹ papọ̀. ṣe rí mo ṣe mú ṣe yẹn sí lára tí mò ń tò mo dẹ̀ ń rí lókun ayé pé ó ń dúró báyìí ó ń dúró báyìí mí tó túmọ̀ sí pé ẹ̀wọ̀ ó ti gbàbẹ̀ nìyẹn o ó ti set gidi gan torí pé má jiyàn láfàwọ́dà òṣò Ọlọ́run. bọ̀ báwo ni wọ́n ṣe mọ̀ wípé tó ṣe ń bá sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn ń wọlé sí lára. Ah, ah, reaction speak louder than voice ṣé àwọn pé tẹ bá ń sọ̀rọ̀ fún yàn tó bá ranjú kalẹ̀ báyìí a kò máa ṣòro ojú ẹ̀ tó bá ranjú ẹ̀ kalẹ̀ tẹ́tẹ̀lẹ̀ a kò máa dì mojú yẹn ìyẹn túmọ̀ sí pé ó o ti <laughs> eh, kò sí problem nǹkan tá fẹ́ náà nìyẹn. nǹkan tó lọ́hún bá ti náwó sí ó ti sẹ́ẹ̀tì nìyẹn. ọlọ́run ti ṣe o balance lele hundred thousand. ah wow so ẹ̀mí ìgbẹ́ fẹ́ fún mi ní owó tó pọ̀ báyìí ẹ ní ẹlòmíì tẹ́tù fẹ́ kí n jíṣẹ́ fún. for now mi ò ní tí n bá ní omi tó fẹ́ jíṣẹ́ fún màá pè é. bí a jíṣẹ́ fẹ́ lómi kí wọ́n lè tún lè wọlé. ohun ayọ̀ àmọ́ bà wọ́n nínú jẹ́ ìròyìn ayọ̀ àmọ́ kòrò létí wọn ẹni títí ẹ̀ ti bàjẹ́ ó wà ní ikú rẹ̀ ẹni títí ẹ ti bàjẹ́ ó wà ní ìkóra ni. ọlọ́run ah, kí ló ṣẹlẹ̀ báyìí ṣé ká sọ pé ìyanu ti ń wúrú wà tẹ́lẹ̀ ni àbí báwo ṣé ká ló ti ń wúrú wà tẹ́lẹ̀ ni. shower ẹnu sit down. No problem. Thank you. Thank you. Sorry, can we talk? No problem. Orúkọ mi ni Adétókè Adédìran. You're welcome. It's my pleasure. My name is Bode. <laughs> um, I don't want to beat around the bush. So let me just go straight to the point. All right. Because I don't have time at all. So say what you have to say in time, please. Mo ti ń ṣèwádìí ẹ̀, ó ti ṣe díẹ̀. Um, wọ́n dẹ̀ jẹ́ kó yé mi wípé o ti marry. Àmọ́ ìyàwó ẹ̀ ṣàṣemáṣe ló ṣe lè dànù. easy easy má jẹ́ kí ó yá ẹ lẹ́nu. ọ̀rọ̀ ti gbọ́ gbogbo ọ̀rọ̀ tó ń sọ. kò ní gbogbo yẹn sórí nǹkan tèmi yìí tí mi bá fẹ́ mọ̀ ni mi ò ní mọ̀ àwa ètí wa kálé òkòkò ojú wa gan tó lé ó tún tó kù. lórí tí mo ṣe wá báyìí gangan ni wípé. Yeah mo rí wípé látìgbà tíyàwó ẹ ti lọ ọkàn sọ̀rọ̀ ẹ di ọ̀mùtí ọ̀sán gangan ọkàn ń ṣe yamayama kiri o get our ẹ together which is very bad because similar thing has happened to me before tó yẹ pé ọkọ tó yẹ kó fẹ́ mi sílé kí n fi ṣadé orí hmm. best friend mi gbà lọ́wọ́ mi hmm. tó lè jọ fẹ́ra wọn ṣorí ńgbà tí kíní kọ́kọ́ ṣẹlẹ̀ sí mi mo kọ́kọ́ dàbí pé kí n para mi ó dàbí pé kí n kú ó dàbí pé kílẹ̀ lanu báyìí kí n dẹ̀ kú sínú ẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní mu ọtí kiri mo ń mu sìgá mo ń ṣe yàmàyàmà kiri bọ́ ọjọ́ kan mo kàn jókòó ni mo wá rò pé tí n bá kú báyìí kọ́ mo kàn kú dànù ni mo wá rò pé mi ò nídìí gbogbo nǹkan tí mo ń ṣe reason tí mo fi wá bẹ gbogbo ni pé o ò ní gbogbo nǹkan tó ń ṣe tó fẹ́ fi ọtí tó fẹ́ fi ṣera ilé ṣe tó bá mọtí yóò sì kàn lè máa drive lọ kọ́ tẹ́ ẹ kàn lọ kó sínú gọ́tà tàbí kó kàn lọ kọlu tírélà kò dá rárá Ọlábọ̀dé are you listening? Hello. Hey! take care. Oh. Oh. Yes. Yes. Olabode, eh, take it easy. No, do, no, drop the cup. Drop the cup. Eh, eh, má ṣe mo need gbogbo nǹkan tó Ah, ah. Eh, eh, ó ṣe Bode, take it easy. Take it easy. Oh. Ah. Hey. Eh, eh. Má má lọ ṣubú stair. Hey, hey, hey. Màá gẹ̀tẹ̀. Wá fọkọ̀ kò ṣiṣẹ́. Kò gbé ah, kí ló fẹ́ ṣẹlẹ̀ ọ̀nà ohun tún lè gbégbà. Mo ìdọ́dọ̀ bàbá nìyẹn. Bàbá ṣe parí everything nìyẹn fẹ́lẹ̀ nìyẹn everything ṣe work out ni. bàbá mo ti yìn yín lẹ́yìn yín mo dẹ̀ máa tún yìn yín lójú yín ìwọ̀sí kan ló ta lé mi bàbá ọmọbìnrin kan ló gba ọkọ mi ó gba ìdùnnú mi kúrò lọ́wọ́ mi ó gba ayọ̀ mi kúrò lọ́wọ́ mi ó gba alábàárò mi kúrò lọ́wọ́ mi mo tún wá lọ bá a pé nítùbínú bí kájọ sọ. So mo bẹ̀ ẹ́ pé jọ̀ọ́ kó mi sílẹ̀ ayọ̀ mi ni má gba ayọ̀ mi lọ́wọ́ mi àjọjìyà ni ó ṣàyàrí ni ó ní láì òun ò lè fọkọ mi sílẹ̀ ó ní pé kí n fò báyìí kí n nìṣó òun ò lè fọkọ mi sílẹ̀ nígbà tó tún wá máa bà gbogbo ẹ̀ jẹ́ ó ní wípé àjẹgbé ni gún jẹ̀bọ ah! mo wá wo ọ̀rọ̀ yẹn títí títí títí pé ah! ibo ni mo fẹ́ gbé ọ̀rọ̀ ìkàlẹ̀ sí i ọ̀dọ̀ ta ni mo fẹ́ gbé ọ̀rọ̀ yìí lọ tó lè gbèjà mi tó máa tì mí lẹ́yìn tí ọmọ yìí ò ní fi gba ọkọ mi tí mo máa fi rí ọkọ mi gbà mo wá wò títí títí mi ò rẹ́ nìkankan àfẹ̀yìn nítorí ẹ̀ ni mo ṣe wá sọ́dọ̀ yín bàbá kẹ́ ẹ ṣàánú mi kẹ́ bá mi gba ọkọ mi padà lọ́wọ́ ọmọbìnrin. má má dàgùn jìnnà ìyẹn ọmọ òun náà. bẹ́ẹ̀ ni bàbá. ó gbé nǹkan mi ni. mo. o sọ fún pé mi ewé ńlá ni. igunnugun ah. ẹyẹ ayé. Ah àkàlàmàgbò ẹyẹ òde ọ̀run ewé kan tó mọ̀ pé ìgbà ewé ni kó máa jẹ mí ṣé kí n pa ayé àbí kí n pa sọnù àbí káyà ń dìgbò lùdì èwo ló fẹ́ lọ. ẹ wo bàbá mo ṣe wà èmi ò láìkí wàhálà o mi ò fẹ́ wàhálà nǹkan tó bá ti ń dàbí wàhálà kíyàn pààyàn àbí kíyàn ṣe kàfún èmi ò fẹ́ o mi ò ṣe kó tí mo kàn fẹ́ ni bàbá ẹ bá mi gba ọkọ mi padà kọ́kọ mi padà wá bá mi kó náà dẹ̀ máa bá ti tiẹ̀ lọ ẹ má pa o ẹ dẹ̀ má yà ní wèrè má ṣe nǹkan kan fún ẹ kó ṣáà máa bá ti tiẹ̀ lọ ẹ mọ̀ bí kó ṣáà máa rùn sọ́kọ ẹ kó kíjà ṣàṣẹlẹ̀ láàrin wọn kó dẹ̀ ọkọ ẹ dẹ̀ wá bẹ́ mi kan tí mo fẹ́ nìyẹn. bàbá pa bí ìgbà tó kó fà ní ká má pa. ká má pa bàbá. tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀ tagbátagbá ṣe bọ́tà gbàǹtagbà tó bá déta gbangba tó tì gbangba tó ní kìlọ̀ níta gbangba ó ṣe ní tó níta gbangba ó ṣe pọ̀ bá ti ṣe rè bó bá ti lè ráwòrán rẹ̀ àwòrán rẹ̀ ọba mú àpáàdì tó bá dojú kò giri èyàn náà ọ̀tún wá ṣe ọba ń wá ẹran ìkiri kan níṣẹ́ bá tán. ẹ wo bàbá àwòrán ẹ picture ẹ mo máa get yẹn bọ̀ àpáàdì tó ń fèsì bì kan àbí ẹran kan yẹn ni eh, bóyá kí n fún yín lówó kẹ́ bá mi get àwọn yẹn. Eh, bó bá jẹ́ báwọn náà káró dì máa sọ káró sọ mọ̀ dì ṣé bí kí dì máa ti gbófo ni ṣíṣe náà ni ṣùgbọ́n yóò ná lówó púpọ̀. ẹ bàbá mi ò má ìdí iye tí kò bá nà mí kí n rọ́kọ mi gbà padà. a ti débi iṣẹ́ ìnìkan ìṣeré bó bá ti jẹ́ bẹ́ẹ̀ eh, bọ́ bá lè ṣe bùdà tó bá lè wá bí ẹgbẹ̀rún mẹ́rìndínlógún wá iṣẹ́ bá di ṣíṣe. mẹ́rìndínlógún ẹgbẹ̀rún mẹ́rìndínlógún sixteen. ok sixteen thousand. sixteen bẹ́ẹ̀ <laughs> bàbá ok sixteen thousand lẹ́sẹ̀ púpọ̀. n ta fẹ́ ṣe yìí lè. bàbá ẹ má wọrí máa fún yín ní hundred thousand ewé ńlá. Mm, bàbá kí iṣẹ́ ti róko mi gbà tí bá ti róko mi gbà ìwé mm, ní ti tẹ́bá tẹ̀sán pé fẹ́ lẹ́yìn yẹn màá tún ṣe fún yín. hundred thousand. bẹ́ẹ̀ ni dákun bí apá. Ah, bàbá mi ò láìkí ìpààyàn mi ìfẹ́ lóko èèyàn lọ́rùn. já jáyàwó ẹ̀. Ah, bàbá ifi sílẹ̀ kéṣà kọ́kọ́ mi báyìí kó jẹ́ ti tèmi pátápátá kó dẹ̀ máa bá tiẹ̀ lọ. ní hundred thousand. Mm. ó ti di ṣíṣe ó ti di ṣíṣe ẹ̀yin tó láyé ẹgbọ́n ẹ̀yin tó lọ́rùn ẹgbàá bẹ́ẹ̀ ni ẹ kò gbọ́ ẹ oní amápa. òjò lóró náà òjò lóró tó múlẹ̀ ọjọ́ tí àkérédòwò tó bá fẹnu kanlẹ̀ ọjọ́ náà ló ń kanlẹ̀ pa ọjọ́ tí ìwọ lábọ̀dé tó bá ti fi ojú kan èmi tó kẹ́ ọmọ ọmọ rẹ ní kejì ọjọ́ náà ni kò dá ti gbogbo tọwọ́ ẹ̀ sílẹ̀ o kó má mọ bó ṣe ń ṣe é mọ́ kí ìfẹ́ èmi wá lọ ní ọkàn ẹ̀ pọ̀ pọ̀ pọ̀ àṣẹ. ìlú kótó kótó ni wọ́n. ohun tí mò ń bá mi rò pé orí lè understand nǹkan tí mò ń sọ because lọ́jọ́ yẹn tí ah, ah, ní sùúrù náà ní sùúrù náà kí ló ń ṣe ẹ́ náà ṣé bẹ́ẹ̀ mi ni mo ní mo họ́dà ilé ìfún ẹ̀ o dẹ̀ débi o dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ kò sí ìtò fèsì sí ń bẹ̀ sódìgbà tó bá mú gòtọ́ kó tó di pé ó dá mi lóòní. a ah, kí ló dé náà ah tiẹ̀ wo bí mo ṣe ń ṣe wo bí mo ṣe ń ṣe wo wo wo wo wo bí mo ń gbọ̀n náà tí ò bá ní ìdí mi ò ní máa ṣe bí mo ṣe ń ṣe yìí. expect me kí n dẹ lóhùn pẹ̀lú gbogbo nǹkan tó ṣe fún mi lọ́jọ́ yẹn. má bínú sí nǹkan tí n bá ṣe sí ẹ tí mi ò bá realize pé nǹkan tí mo ṣe ò dá mi ní sọ pé kí gate man mi lé ẹ mú nígbà tí mo rí ẹ níwájú ilé mi pé kó lè gba nọ́mbà ẹ àṣebí mi náà ni mo pè ẹ tó fi débi àtìgbà tó dẹ̀ ti náà ni mo ti ń take care ẹ̀ o ṣáà rí bí mo ṣe ṣe sí ẹ̀ tó bá jẹ́ pé mo ń bínú lọ́jọ́ yìí mi ní máa ṣe gbogbo nǹkan tí mò ń ṣe mọ́sọ mi ní order drink tó wà wájú ẹ̀ fún ẹ please sórí jẹ́ kí n sòótọ́ fún ẹ ọjọ́ tí mi àti ẹjọ́ sọ̀rọ̀ ń bí nǹkan tí mo lè rántí pé o sọ tó kàn rìn bẹ́ẹ̀ lórí mi gangan o ní pé ah ìwọ ọmọkùnrin má para ẹ nítorí obìnrin má para ẹ nítorí obìnrin obìnrin wà nílẹ̀ tó lè take care jẹ́ kí n take care má para ẹ nítorí obìnrin meanwhile ọwọ́ tó fi sí mi tó fi rìn mí bì mí gbọ́dọ̀ tán ẹ o gbogbo àlá tí mò ń lágbà ẹ̀bẹ̀ ní pé mi àti ẹ wà hòhò ni tí bá ń wọ ẹ̀ ó má dàbẹ̀ nípò wà gbẹ́gbẹ́ mi ni ọwọ́ ẹ̀ máa ń rìn mí bíi pé wá so nǹkan kan wà ń bẹ̀ ni ni mo ṣe ń wá ẹ káàkiri pé ìjọ tó ọlọ́run ọ̀rọ̀ tó sọ mo rí lè rí mí nìgan ń bẹ̀ bí báwo mo ṣe máa para mi nítorí obìnrin tó yẹ pé kò nífẹ̀ẹ́ ibi tó yẹ pé ṣìnà ló ń ṣe káàkiri jọ jọ mo really appreciate ẹ gan mo dẹ̀ ti mo ready láti ṣe gbogbo nǹkan tó bá ní kí n ṣe please. it's okay it's okay mo ṣe pé mo ń really bínú bẹ́yẹn bẹ́yẹn náà ọlọ́run ló tiẹ̀ yọ ẹ́ ọlọ́run yọ ẹ́ gan ni o ọlọ́run yọ ẹ́ pé o tètè padà wá because um, um, ex mi tí mo sọ pé ó lọ fẹ́ best friend mi gbà yẹn ó ti padà wá bá mi ó ní pé òun ready láti marry mi because ó lójú òun ti ká pé gbogbo oògùn tí ọ̀rẹ́ mi ṣe sóhun gbà yẹn kó ti ká lójú òun ah. ó dẹ̀ ti padà wá nísìnyí pé òun fẹ́ fẹ́ mi. no no kí ló tiẹ̀ ń ṣà láti sọ because olóò sọ̀rọ̀ ẹ̀sì kan fún mi mi ò really pick ẹ̀ dáadáa lọ́jọ́ yẹn but jẹ́ ká fi gbogbo yẹn lẹ̀ ẹ̀sì orí burúkú wo ló ń padà bọ̀ tó lóò fẹ́ wá fẹ́ nìkan ẹni wo ló fi síbìkan tó lóò fẹ́ wá fẹ́ bó ṣe hex yẹn ó máa hex wọnú kòtò ni wọnú kà náà ni ayé ẹ̀ máa bàjẹ́ ibi tó wà ní kí ló rí by that padà wá fẹ́ ta ni wo bébí jọ jẹ́ kí n sọ òtọ́rọ̀ fún ẹ má fẹ́ anybody bó ṣe wù mí mo rẹ́dí láti fẹ́ kò sí nǹkan tó fẹ́ tí mi ò ní ṣe fún ẹ anytime tó bá rẹ́dì wo bí màjá mi ò ṣeré ọlọ́run anytime tó bá rẹ́dì tó ló fẹ́ ṣe wedding I am ready for you tó bá fẹ́ ká ṣe wedding ní èmi máa ṣe kò fẹ́ ká ṣe lọ́la máa ṣe mo ní owó lọ́wọ́ kò sí nǹkan tí mi ò ní tí màá sọ pé mi ò fi lè fẹ́ please i'm, I'm, I'm serious sure. i'm very very sure ah, torí kí ni kí ló fẹ́ mi má fẹ́ náà ah. má fẹ́ mo serious no. Eh, eh, kí ni báwo la ṣe máa bẹ̀rẹ̀. Oh. Oh. orúdẹ̀ ti mú mi láti inú ṣe àwọn ẹgbẹ́ mò ń làágùn pé sọ yẹn inú mi náà gbóná wá láti inú mi ò mọ nǹkan tí mo lè ṣe mi mọ nǹkan tí mo lè fẹ́ kó tiẹ̀ sọ wípé bàlá yìí máa bẹ̀rẹ̀ ànànàna ah, inú mi ti dùn kò sí kò sí bóyá fẹ́ ká bẹ̀rẹ̀ tí mi ò lè bẹ̀rẹ̀ láàkọ́kọ́ náà ṣé wàá ọkọ mọ́lé mi náà. I'm ready. You're ready. Ah, ilẹ̀ ti ṣú báyìí fún mi ní èdè sọ́la wá wà nínú ilé I'm serious. No problem. No no no. Ṣé mo máa kọ́ ẹrù mi o? Kò sí nǹkan tó fẹ́ kó wá tó ní kó wá wo gàásì mm-hmm. gàásì jẹ́ kó lọ jẹ́ kó lọ. nítorí òun nítorí ẹ̀yin méjèèjì jọ ń ta tẹ́tẹ́ láàrin ara òun lè ṣe báyé mi jẹ́ òun lè ṣe tú ìgbéyàwó mi ká ah, ṣé ní kó lórí burúkú làwọn ọmọ mi ṣá so òun ló ṣe ń lọ ó ìgbà tó gbìyànjú gbogbo agbára ẹ tán sí tágbára ẹ ò mú mi tí gbogbo ète yín tí ò gbogbo ìsìn olúwa lọ ọ̀dọ̀ bàbá ẹ kan olófin ló lo oògùn fẹmi olófin lo oògùn fún mi àbí àpòlọ báwo lòògùn ṣe rọ mi torí ọlọ báwo lòògùn ṣe sún mi báwo ló ṣe mú mi kò ní dà fún ẹ kò ní dà fún ẹ kò ní dà fún gbogbo àwọn tíìmù yín wọ́n gbogbo ẹni tó bá sọ wípé ilé mi máa dàrú ọlọ́run máa mi ìmọ̀rísì tẹ máa fi aláwọ̀ wèrè tó wà lẹ́yìn mi tó ń ṣe àmì ń bí sá ó yẹ kó wà nínú sẹ́ẹ̀lì ni àbí ká jẹ́ kó dúró òun gangan ló mọ gbogbo pé ṣé bò ló ṣé bò ló sọ wípé tí wèrè yìí tó bá mọ̀nà tó bá fi dalé mi rú òun á fún lọ́wọ́ ṣé ẹni pọ̀ gangan lọ dáràn. ẹ wo ẹjọ́ torí Ọlọ́run ọ̀rẹ́ mi ò kì í ṣe ọ̀daràn o aláàánú mi bó ṣe wà yìí òun lolùgbàlà mi òun ló tọ̀ mọ́lẹ̀ sí gbogbo ọ̀rọ̀ yìí náà olóyún ọjọ́ òun ló pè mí pé kí n máa bọ̀ láti Ìbàdàn ṣé bí ọ̀dọ̀ ẹ̀ ni mo lọ nígbà tí ọkọ mi lé mi jáde kúrò nínú ilé bí ajá olùgbà ah, mi lẹ̀ kó ṣọ̀dànà aláàánú mi ni. méjì yóò ṣàlànú èèyàn burúkú. ìwọ kọ́kọ́ lè yan burúkú ìwọ kọ́kọ́ láláì da ó da èèyàn burúkú ni ẹ ọjọ́ wo ni mo ṣì kúrò lé tó ti sáré lọ plan wẹ́ẹ̀lì pẹ̀lẹ́ lọ mi èèyàn burúkú ni ẹ mọ̀ ẹni bí ní ẹ. understand tó ṣẹlẹ̀ o nígbà tẹ́lẹ̀ tó dúró tó sọ pé oògùn ló ń lò fún mi hmm. o nígbà tẹ́lẹ̀ lóògùn ló ń lò fún mi mọ́ bóògùn ṣe ràn mí nì mi mọ́ bóògùn ẹ ṣe ràn mí nì. Mr. Bode ok ẹ ní madam let me tell you this ẹni tó jókòó yìí òun gangan ni eku ẹ̀dá ọ̀daràn ọ̀dádá tó da gbogbo nǹkan tó wà sílẹ̀ if tí kò bá instigate ọmọbìnrin yìí she wouldn't have gone so far but Abu said, can you please stand up? Stand up! Wọ́n ní kó jíjẹ́. Ìwọ ló dá gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí sílẹ̀. Let me tell you, you think you are helping your friend, but I will prove to you pé ìwọ gangan ni ọ̀dádá tó dá gbogbo ẹ̀ sílẹ̀. Bẹ́ẹ̀ni sà. Bí wọ́n bá ṣe mú òun lọ, you are going with her because a máa investigate ìwọ fúnra ẹ. bẹ́ẹ̀ni sá. ọfíìsà. bò ẹ sọ pé tí ti jẹ́wọ́ tí mo ti sọ tòótọ́ ẹ máa fèmí lẹ̀ kí n máa lọ tèmi. my friend keep quiet. ìkànnìlé wa ilé olóyin ọ̀dẹ̀dẹ̀ tó ti ń dùn kó má korò. ilé aládùn ìfẹ́ tó ń bẹ láàrin wa kò ní parẹ́. ìgbéyàwó oore ọ̀fẹ́ ni o. Mm-mm bàbá ẹ e, dákun ṣọ́ wa lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o. tí a kò rí. ọ̀run yé e, dákun gbà wá o lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o. tí a kò rí. torí pé ojú tí wọ́n ní a ò ní. torí pé ìran tí wọ́n ń wọ̀ a ò mọ̀. èmi á gbà yín níyànjú pé kò má rò. màmá jẹ́ ká kó sí wọn lọ́wọ́ bàbá àwọn tí wọ́n ń ṣọ́ ni ta ò mọ̀. don't even need it. wọ́n bẹ lóde. èso nílé ibi tó bá ń dùn báyìí lè fẹ́ dàrú ló fẹ́ bàjẹ́. wọ́n bẹ lóde. ẹ ẹ ẹ ọwọ́ ọkọ̀ máa jábẹ̀ẹ́ kó má bínú ṣùtìbọn má rò rárá everybody is sorry if ọkọ ẹ̀gbọ́n is not happy with all that happened ṣùgbọ́n community. mi má sunkún tó bá sunkún ó tó bẹ̀rẹ̀ ju bẹ̀rẹ̀ bọ́ máa ní kó má sunkún mọ́ ní. ìyá mi èmi mo fẹ́ bẹ́ẹ̀ ju kókó má bínú. ìfà á tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé àṣírí èṣù ti tú ọlọ́run ti vindicate ẹ̀ náà o ní láti tún máa sunkún mọ́ mo mọ̀ pé àrùn kan ló jẹ́ kó máa sunkún kíkorò yìí mi ìmọ̀ kan tó yẹ kí n sọ ọmọ but thank God for everything mo fẹ́ kó forgive ọkọ ẹ̀ jọ dáríjì bíbélì sọ wípé má jẹ́ kí oòrùn kó wọ̀ bá ìbínú ẹ̀ jọ dáríjì ọkọ ẹ̀ please. mọ́mi Bọ̀dé disappoint mi gan ó dẹ̀ ń dùn mí and I'm just finding it very difficult to let go because ó yẹ kí Bọ̀dé trust mi mọ́ mi no ó yẹ kó mọ orú èèyàn tí mo jẹ́ náà abánigbé má mọ̀ wá ẹni ọ̀tá ẹni ni gbogbo nǹkan tí mi ò ṣe nígbà tí mo single ó ṣe wá jẹ́ ìgbà tí mo ti marry ló máa wù mí ẹ béèrè lọ́wọ́ Bọ̀dé ṣé kò ní bó ṣe bá mi ni bí mo ṣe dàgbà tó ṣé kò ní bí Bọ̀dé ṣe bá mi ni ṣé mi ò mọ nǹkan táwọn ọ̀rẹ́ mi tó ń fira wọn ṣe káàkiri ni mo torí pé bí ìyá mi ṣe tọ́ mi òun ló jẹ́ kí n tọ́jú ara mi dáadáa wípé ọkọ tó bá máa fẹ́ mi sílé báyìí òun ni the only ọkùnrin tó máa ever rí ìhòòhò mi ní ayé tí mo wáyé ó dẹ̀ bá mi bẹ́ẹ̀ so why tí irú nǹkan báyẹn ṣe máa wá ṣẹlẹ̀ tó máa believe I'm sorry. I'm, I'm, I don't think I can forgive him. I'm, I'm really sorry. I cannot forgive him. Uh, ìyanu nítorí ẹ̀mí ẹ̀ wà ẹ̀mí tèmi náà wà àwa méjèèjì wà lálàáfíà olùṣe sọ tó sọ yìí ogun tó ti ṣẹlẹ̀ síwájú tí n bá ṣe mistake tí mo fọ́ nǹkan mọ́ ẹ lórí tó ti kú àbílẹ̀ tó ṣẹlẹ̀ tí wọn náà bínú tó gbé nǹkan tó là mọ́ mi lórí àní láǹfààní àti máa bẹ̀rẹ̀ wa ó ṣe jẹ́ ká gbọ́ nǹkan tí mọ́mí sọ iṣẹ́ èṣù gbáà ni tó wà lẹ́yìn má yẹ ká gba èṣù láyè nínú ayé wa jẹ́ ká ro ọjọ́ ọ̀la jẹ́ ká ro ọjọ́ iwájú jẹ́ ká ro nǹkan tí a fẹ́ dà lọ́la táwọn ọmọ wa fẹ́ dà lọ́la I am so sorry please má bínú fún gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ jọ̀ọ́ jọ̀ọ́ má bínú please wò wò wò wò má bínú sí má bínú jọ jọ má bínú. orí ni ẹ ọlọ́wọ́ ni wọ́n lè kú àbúrò ní bàbá lè fún yàgò ìyanu má bínú. I'm sorry. I'm sorry tá à ń sọ ni adébọlá ní ọgbọ́n pé gbogbo ohun tó ń rùn lẹ̀ òun tó dẹ̀ ti clear báyìí sìn èṣù lágbára kò ní bàlá the devil is roaring left and right helter skelter looking for whom to devour èṣù onílé gbogbo ibi tó bá dùn báyìí lèṣù máa fẹ́ bàjẹ́ ẹ kí ló ṣe tó bá dé èmi ò rí nǹkan burúkú nǹkan tó ṣe pé o lọ sínú program o lọ lé ń bẹ nǹkan tó dáa ni fún ìyàwó gidi láti pọ́n ọkọ ẹ̀ lé ní tó dẹ̀ dáa ló ṣe yẹn èmi ò ní nǹkan tó burú náà ni pé ọkọ ẹ̀ náà ó ń pọ́n ẹ lé lójú àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ẹ̀yìn mu sí ń pakọ̀ nítorí pé ojú ọmọ dáadáa náà lọkọ ẹ ṣe ń pọ́n ẹ lé ó kò jẹ́ pé àwọn èèyàn lọ dáa ni ẹ ní tó ṣe máa ń da ká máa ṣọ́ra wa nìyẹn ká máa ṣọ́ nǹkan tá a bá ń sọ ọ́ ní tíṣù ẹni bá ń ta báyìí máa dánwó bùjẹ́ you should always watch what you say when you are happy you should also watch what you say when you are sad tí ló bá ń gbé e lọ́wọ́lọ́wọ́ kí ọ̀ṣọ́ nǹkan tí wọ́n máa jáde lẹ́nu because ẹyin lóhùn tó bá ti fọ́ báyìí kò ṣeé kó mọ́ àdúrà tá a máa gbà ni pé kí ẹnu wa máa kó bá wa ẹ ọkọ mi ẹnu ò ní kó bá ẹ o ọkọ mi ẹnu ò ní kó bá ẹ o bàbá mi ẹnu ò ní kó bá ẹ o ẹnu gbogbo wa ò ní kó bá wa ilé alálùbáríkà ni ilé wa ilé olóyin ni ọ̀dẹ̀dẹ̀ tó ti ń dùn kó má korò ilé aládùn ni ìfẹ́ tó ń bẹ láàrin wa kò ní parẹ́ ìgbéyàwó oore ọ̀fẹ́ ni o bàbá yẹn dákun ṣọwọ́ wa lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o tí a kò rí ọ̀run yé dákun gbà wá o lọ́wọ́ àwọn ẹni tí ń ṣọ́ ni o tí a kò rí. torí pé ojú tí wọ́n ní a ò ní torí pé ìran tí wọ́n ń wò. jẹ́ ká kó sí wọn lọ́wọ́ bàbá àwọn tí wọ́n ń ṣọ́ ní ta ò mọ̀ bẹ lóde. ọ̀gẹ̀dẹ̀ tó ti ń dùn kó má korò. ilé aládùn ni. ìfẹ́ tó ń bẹ láàrin wa kò ní parẹ́. ìgbéyàwó.